فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أقني فون الله وبا أقني فون الله وبا ọlọ́ọba tí adá ọpẹ́ fún òun náà ni ọba tí ó fún wa ní àǹfààní láti tún pàdé ní ìjókòó wa títí ẹ̀ ní Sulaiman ní àmàmà wájú wa láti tún pàdé ní ìjókòó wa títí ẹ̀ ní níbi tí a ti máa ń rọra wa létí ọ̀rọ̀ ọlọ́run ọba àlékè ọlá ọlọ́run ní wadhakir fa inna dhikra tanfa'ul mu'minin ọlọ́run ní ìrìn ànábì sallallahu alaihi wasallam máa ṣe àwọn èèyàn létí máa ṣe ìrántí fáwọn èèyàn fa inna zikirọ tanfa'ul mu'minin ìrántí tó rí yẹn ohun tá a gbọ́dọ̀ máa ṣe ni torí wípé ìrántí a máa ṣe àwọn onígbàgbọ́ òdodo a máa ṣe wọ́n ní àǹfààní kọ́lọ̀ ọba àlékiọlá kó ṣe wá lẹ́ni tá a máa ṣe àǹfààní ọlọ́run ní alladhina yastami'una alqawla fayattabi'una ahsana ọlọ́run ní ẹ̀rọ àwọn ẹni dáadáa àwọn ẹni rẹ̀ àwọn ẹni tó jẹ́ wípé kí ni tí wọ́n bá ti gbọ́rọ̀ yastami'una alqawla wọ́n máa ń tẹ́tí gbọ́ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba wa yattabi'una ahsana wọ́n á sì tẹ̀lé èyí tó dáa nínú ẹ̀ ohun tó dáa nínú ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba àti sọ̀rọ̀sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ tó pọ̀ ṣùgbọ́n èyí tó ṣàǹfààní jù nínú gbogbo ọ̀rọ̀ tá bá sọ kalẹ̀ òun náà ni qala Allahu kọ́ọ̀lá rọ̀súl kọ́ọ̀lá sọ̀hábà òun náà ní tí ọlọ́run bá bá sọ́nú ọ̀rọ̀ òun ló wúlò eléyìí tí ànábì ọlọ́run bá bá sọ́nú ọ̀rọ̀ òun ló jí ọ̀rọ̀ eléyìí tí àwọn sọ̀hábà tí wọ́n bá sọ òun náà ní ọ̀rọ̀ tó tó kẹsẹ̀ járí kọ́lọ́ba kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa kó fi wá ṣe kò gẹ́ dáadáa gẹ́gẹ́ bí ìṣesí wa ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ ká máa bára wa sọ̀rọ̀ ọlọ́run ọba báyìí eléyìí tí a fẹ́ bára wa sọ lénìí kọ́nà ọba kó jọ kó jẹ kó ṣe wá ní àǹfààní ní ayé àti ní ọ̀run ọlọ́run bá sọ fún wa nínú Al-Qur'an al-Karim ọlọ́run ni wala tufsidu fil ardi ba'da islahiha ọlọ́run ni ẹ má ba orí ilẹ̀ ọlọ́run jẹ́ lẹ́yìn ìgbà tí ọlọ́run ti tún ṣe ṣe rí ká tún nǹkan ṣe jọ mọ́ ohun tó máa ń le ni ṣùgbọ́n ká bàjẹ́ láàrin kadijúkàlà nǹkan a máa bàjẹ́ kọ́nà máa jẹ́ kí ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wá dàrú tí a bá wo ànábì Muhammad sallallahu alayhi ohun tó fi gbé wúmọ̀ yìí kalẹ̀ ó gbà ní years ọdún mẹ́tàlá ní Mọ́kà ọdún mẹ́wàá ní Mọ́dínà ni ànábì sallallahu alayhi wa ló fi ń pe àwọn èèyàn lọ́sàn àti lóru ṣùgbọ́n gbà tí àwọn èèyàn àwọn tí wọ́n fẹ́ da ẹ̀sìn rú ìgbà mélòó ló gbà wọ́n láti lè dàrú tíyàn bá kọ́ ilé kalẹ̀ láàrin ọdún kan tí wọ́n bá fẹ́ wó ilé yìí láàrin ọjọ́ kan péré wọ́n ti wó ilé yìí tán kọ́nà má jẹ́ kí ilé wa wó ló fi jẹ́ pé ilé wa tó ń wó yìí kọ́nà ọba kójọ kó bá wa dáàbò bò ìlú wa tó ń wó yìí kọlọ́ọ̀bá kójọ kó bá wa dáàbòbò orílẹ̀-èdè nàìjíríà ọlọ́màjì ó dàrú inú ilé ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́màjì ó dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa kọlọ́ọ̀bá kójọ kó má jẹ́ kó dàrú gẹ́gẹ́ bí àkíyèsí lẹ́nì òun náà ni wípé àákìbàtò zulmi wàlìmọ́ àṣìyà ohun tó máa ń jẹ́ èrè téèyàn máa ń kó látara àbòsí àti ìmáyapa ọlọ́run ọba ìmáyapa òjíṣẹ́ ìmáyapa olùlà àwọn tó bá jẹ́ aṣíwájú tó jẹ́ aláṣẹ kí ni àwọn orí ibú tó máa ń kó bá ní kọ́mọ ọba kó má ṣe ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ọba àlékè ọlá sọ fún wa ó ní inna ṣíríkà lábúlùmùnà àbí ọlọ́run rí àbòsí ni. ìṣẹ́bọ sọ́lọ̀ wọn ba òun ló máa jẹ́ sábàbí táwọn èèyàn fi wọná ìṣàbòsí sọ́lọ̀ á jẹ́ sábàbí táwọn èèyàn fi wọná tábàwò ìparun ọmọ ẹ̀dẹ́ ènìyàn látara àbòsí náà ló ti máa ń wáyé ọlọ́wọ́n bá ní wàmà gọ̀làmnáhùn wàlákìn kánú hùmù gọ̀ọ̀lì ni ọlọ́láwọ̀ èèyàn tó wọná yẹn àṣàbòsí sí wọn wàláàkìn ṣùgbọ́n àwọn èèyàn tẹ́ rí yẹn wọ́n di alábòsí sẹ́mi ara wọn ni o kọ́nà ọba kó má jẹ́ ká parun jọmọ́ ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ní azolmu ó ní àbòsí tẹ́ rí yẹn zulumatun yawmal qiyamah ó ní òkùnkùn níjọ́ gbèndé àlìkìyàmà gbogbo tí àbùtí bá ti wọ̀jọ̀ mọ́ aburú ti wà ń bẹ̀. ó wà ní ọ̀rọ̀ ọ̀kan nínú àwọn àfà tá a máa sọ wípé inna Allaha yuqimu dawlatan kafira walau kana zalima nínú sunna ọlọ́wọ́n ọba tílu kan bá wà tí wọn mọ lọ́hùn tí wọn gbọ́ lọ́hùn gbọ́ ọ̀nà ọba lè jẹ́ kí wọ́n máa gbádùn ní ìlú yẹn tí wọ́n bá ti jẹ́ àádìlà tí wọ́n bá jẹ́ tí máa ń ṣe déédéé láàrin ara wọn ẹ jẹ́ ká wo àwọn ìlú òyìnbó tá a máa ń pariwo ó pọ̀ nú àwọn ìlú yìí tí wọ́n gbà tọ́lọ́wọ́n ọba àwọn tọ́lọ́wọ́n fẹ́ ṣe tọ́lọ́wọ́n gan wọn mú ọlọ́ọ̀ba lọ́kàn ṣoṣo ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa àgbádùn ilé ayé a rí pé wọ́n ni, tá a bá ń sọ̀rọ̀ nípa ìfàyàbalẹ̀ a rí pé wọ́n ní torí wípé kí ni wọ́n ń ṣe déédé láàrin ara wọn déédé sì ni ọ̀nà mẹ́ta ni bó ti jẹ́ ń pábòsì ọ̀nà mẹ́ta ni ọ̀nà àkọ́kọ́ agbóhùnmùbìlà kéèyàn máa ṣàbòsí sọ́lọ́hun àbòsí téèyàn ṣe sọ́lọ́hun ìmáṣẹbọ sọ́lọ́hun àwọn òfin ọlọ́run ọba kéèyàn fọwọ́ yẹpẹrẹ mu eléyìí a máa jẹ́ àìṣedéédé sí ọlọ́run ọba ìwà máa ṣe déédé sọ́lọ́run ká mọ ọlọ́run ọba lọ́kan ṣoṣo ká máa tẹ̀lé òfin ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ìmáa ṣe àbòsí sí ọmọ làkejì wa ìdàkejì ẹ̀ òun ni ìmáa ṣe déédé sí ọmọ làkejì wa ẹlẹ́ẹ̀kẹta ìmáa ṣe àbòsí sí ẹ̀mí ara wa gangan fún àpẹẹrẹ kéèyàn para ẹ̀ ẹni tó para ẹ̀ ó ti ṣàbòsí sẹ́mi ẹ̀ nínú ẹ gbogbo nǹkan tí máa ń pààyàn ọrùn kéèyàn máa gbé ẹ̀mí ẹ̀ lọ síbẹ̀ ọlọ́run ní wàhálà tó lù kù bí àyídínkù ní làtà lùkà ọlọ́run ní ẹ má fi ọwọ́ ara yín ẹ má fi para yín rùn kéèyàn kọ́ máa lọ mu sìgá kó máa lọ mu gbó kó máa lọ mu tí irú ẹni yẹn ti ń ṣàbòsí sẹ́mi ara ẹ̀ ẹni tí ò kírun ó ń ṣàbòsí sẹ́mi ara ẹ̀ torí pé tó bá dọjọ́ pé bí alìkìyàmọ̀ ilé jẹ́ fi wọná iná tó gbére ẹ̀wọ̀n yẹn àbòsí ló ṣe ló fi jẹ́ pé tó bá dọjọ́ pé bí alìkìyàmọ̀ ọlọ́run lima shahidtum alayna àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn a máa sọ fún ẹ̀ka ara nígbà táwọn ẹ̀ka ara bá ń sọ̀rọ̀ àgéèsì kí ló yẹ tẹ́ ń jẹ́rìí ọba tó fún ẹ tó fi ń sọ̀rọ̀ lánàá òun ló náà láǹfààní àti ara ta a ṣàbòsí sí nìyẹn ànábì wa Muhammad sallallahu alaihi ó ní gbogbo ìgbà ti mọ́ àwọn ara tó kù wọ́n wá ma sọ ìwọ ẹ̀mí darí wa síbi tó dáa torí wípé kí ni tí ò bá ti darí wọn síbi tó dáa ó ti kó bá wọn nìyẹn ló fi jẹ́ pé àbòsí ọ̀rọ̀ tí àfáà yìí ń sọ ó ní inna Allaha dájúdájú ọlọ́wọ́n ọba yuqimu dawlatan àdílà walau kana kafira tí ìlú kan bá wà tó jẹ́ kèfèrí tó ọmọ ọlọ́run wọ́n sì lè máa gbádùn bẹ́ẹ̀ tí wọ́n bá ń ṣe déédéé láàrin ara wọn tí wọ́n bá ń ṣe déédéé láàrin ara wọn tí wọ́n bá ṣe àbòsí sí èèyàn kan àwọn ẹlòmíà ní àbòsí lẹ̀ ń ṣe ẹ wò fàpẹẹrẹ nílùú wa ọjà ọlọ́jà àwọn èèyàn lọ ń jí kó káàkiri wọ́n lọ ń fọ́lé onílé òun là ń sọ fún wáńsì pé wọ́n tún ní wọ́n lọ fọ́ psychiatric hospital wọ́n tún lọ lù tẹ́ wọ́n lọ kó gbogbo nǹkan tó wà ń bẹ̀ tòun tó sọ ní tẹ bá ti wà títì ẹ máa ṣọ́ra o béèyàn kan bá àdírẹ́sì ẹ̀yìn anyhow ẹ ṣe sùúrù pẹ̀lú ẹ̀ o kó má lọ jẹ́ nínú àwọn tí kó má jẹ́ nínú àwọn tí wọ́n sá ní psychiatric hospital so ká farabalẹ̀ dáadáa àwọn àdánwò tó ń ṣẹlẹ̀ nìyẹn ìmá sí àbòsí tí ò bá sí nínú ìlú kan tí wọn bá gbà fàfọ́ náà òdí wọn dáadáa tó ń ṣe láàrin ara wọn ọlọ́run lè jẹ́ kó jẹ́ sábàbí kó máa gbádùn láàrin ara wọn wàlá yuqimu dáwò làjà gọ̀ọ́límà tí ìlú kan bá wá wà tó jálábòsí ọlọ́run lè má ṣe dáadáa fún wọn ní ìlú yẹn wà nǹkanná mùsùlùmá kódà káwọn aráàlú yẹn jẹ tó gbà fà fọlọ́run tó ń tẹríba fọlọ́run kí láǹfààní ìtẹríba yín fọlọ́run ọba tẹ́ ń ṣàbòsí láàrin ara yín. akíbátù holm aburú tí ń bẹ fún ìmáṣàbòsí wà ní máa ṣìyà àti ìmáṣá dá ẹ̀ṣẹ̀ kẹ̀bí ìrọ̀tùlà tó sọ ó pọ̀ sí àlèṣò nǹkan ẹ̀ wà ní níhá máa ń ṣe àhídùhù nìyàwó nínú àwọn nǹkan yìí òun ni ń tà ń rí ọmọ nàìjíríà kò sí ìtí òṣà lábòsí inú wa àbòsí wa kò jura wọn lọ ni àbòsí wa ó jura wọn lọ ẹ jẹ́ ká wo àpèjúwe kan ní àbòsí ẹni tí ò bá lo prepaid meter tẹ́lómi bá wọlé ó lè wò pé owó tó mú wá lóṣù ti pọ̀ jù jẹ́ ń tan gbogbo náà yẹn ibi tí ò ti ní bùkátà sí náà ó tàn ó lò pé mo ti dáná tán ẹ̀yin ọmọ electric stove yẹn ẹ fi ilẹ̀ jó máa jó lọ à àbòsí ló ń ṣe fáwọn ẹlòmíì àwọn nẹ́pà yìí ò kì í ṣọ́ọ̀tì estimated bill ló ń fún yìí àdúgbò kọ̀ọ̀kan ti níye tó fẹ́ gbà jáde mẹ́ ẹ fẹ́ ẹ̀kọ́ wọn àgbà wọ́n fún yín náà wọ́n fún yín náà wọ́n àgbà wọ́n ti mọ iye tó fẹ́ gbà jáde wọ́n wá láwọn tó lo prepaid yẹn gbà tó bá yọ owó tí tó generate látara prepaid èyí tó bá wá ṣẹ́kù wá pín sí lọ́rùn ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ṣọ́ra jọ̀mọ́ bí ìlú bá jẹ́ ìlú àbòsí ìlú yìí ò ní lọ síwájú tílù bá jẹ́ ìlú tí wọ́n ń ṣe lọ́hùn tó ń ṣe ara wọn tó ń ṣàbòsí síra wọn ìlú yìí ò ní lọ síwájú ọlọ́run bá lékè ọlá ń sọ fún wa nínú Suratul Isra tí a bá wo ní verse fifteen wá sísàlẹ̀ fún àǹfààní man ihtada fa innama yahtadi li nafsihi ọlọ́run lẹ́ni tó bá gba ìmọ̀ náà manhada ẹni tó mọ̀nà mọ̀nì dáadáa ẹni tó gba ìmọ̀nà ẹni tó ṣe wáàsí fún àlèkìtìdá àlèmọ̀hùtẹ́dì àlèmọ̀hùtẹ́dì ẹni tó gbà mọ̀nà wọ́n tọ́ sọ́nà ó wá gbà fámánì dáadáa ọlọ́lẹ́yìn gbàtà ti ṣe gbogbo wáàsí fún yìí ẹni tó bá wá gbà فإنما يهتدي لنفسه ó gbà fórí ara ẹ̀ ni o ó ṣe kí ni jọmọ́ ó gbà fórí ara ẹ̀ ni wà máa ń bọ́lá ẹnikẹ́ni tó bá wá sọnù ẹnikẹ́ni tó bá ṣe kí ni tó bá wá sọnù fa innama yazillu alayha ó sọnù borí ara ẹni o ó ṣe kí ni jọmọ́ ó sọnù borí ara ẹ̀ kọ́nà má jẹ́ ká sọnù ẹni tó bá gba ìmọ̀nà ó gbà borí ara ẹ̀ ẹni tó bá wá gbẹ́rù gbọ́n borí ara ẹ̀ wàlà tẹ́zìrú wà zírọ̀tún wízírọ̀ òkúrọ̀ ọlọ́run ní èèyàn kò ní rú ẹrù ẹ̀ṣẹ̀ lòmíì èèyàn kò ní ṣe kí ni kò ní irú ẹrú ẹ̀ṣẹ̀ ẹlòmíì aliwiziru ẹrù ẹ̀ṣẹ̀ lọ́lọ́wọ́ bá pè ẹlòmíì ilé wa pé ṣe lọ́wọ́ nàìjíríà báwo ni ṣe jẹ́ ta ló sọ fún ẹ pé lọ́wọ́ ọ̀nà tá ń lọ́wọ́ ló yàtọ̀ síra wọn ó ní mọ̀rọ̀ ó lẹ́nikẹ́ nínú yín tó bá fojú ẹ̀ rí aburú bí tó ti ń ṣe aburú fàlíyòhọ yìí rò bìyẹ̀rì ó ní kó lo agbára oríire tí wọ́n ti ń lù tìtọ́ ń jalè ó lágbára láti stọ́ọ̀fù wọn gẹ́gẹ́ bí fídíò kan tí mo sì rí lẹ́nìí nínú ìlú yẹn ti wọn àdúgbò wọn ni wọn àwọn tó lọ jáwé àwù àdúgbò wọn ni wọ́n ń gbà kọjá ó wá wà lórí báìkì ó gbé àwọn kíní pálí yẹn dání ni inú ẹ̀ ti ń dùn bóun náà ń gbé nǹkan lọ lé ọ̀daràn bó ṣe ń lọ àwọn ará àdúgbò yẹn kọ̀ rí bọ́n ṣe bò lórí ọ̀kadà wọ́n bá jábọ́ lórí ọ̀kadà yẹn níbi tó ti ń ba fà báyìí ó lè ó lè bó ṣe kí eré mọ́lẹ̀ nìyẹn tẹ́ bá rí àwọn fìrìgbọ̀n tí wọ́n lé àwọn ènìyàn wọn ṣe dáadáa àwọn ọmọ nàìjíríà rere nìyẹn ìbànújẹ́ ni ìlú ìlọrin ò ní bàjẹ́ kọ́ wá sọ pé ubẹ̀ yẹn báwọn èèyàn ṣe ń ṣe Islam tó wọ́n wá lọ já Shoprite aburú nìyàn mọ́ mọ̀rọ̀ amínkù mùnkárọ̀ fálìyàn yírù wùdìyẹ́ kọ́ pẹ̀lú ọwọ́ rẹ̀ tó bá lágbára sọ̀rọ̀ lagbara ẹ̀ ò lágbára banújẹ́ lè lórí ó wá rí aburú táwọn èèyàn ń wọ́n mu sílẹ̀gbẹ́ o kọ̀ kọjá lọ nínú ẹ̀ ò ó lè sọ fún ọ bóyá ẹgbẹ́gbọ́ sí yẹn kó mẹ́ẹ̀ bóyá lálọ́ọ̀dù ni ẹ tẹ́nàtì tó wá gbà sí ṣọ́ọ̀bù wa ń tọ́tí kó wá lọ́bẹ̀ kó níṣe orílẹ̀ ní ò ní tọ́tí ń bì mọ́ gẹ́gẹ́ bí landlord tó lágbára àwọn tó ní agbára láyé lè ní wọn ló dáadáa ṣèbá ní community leader a ní cda a ní chairman street àwọn èèyàn wá gbé aburú kalẹ̀ wọ́n lè dá tẹ́ǹpù kan lẹ̀ wọ́n á máa mú gbómu sí gbogbo àwọn àgbàlagbà sì máa gbẹ̀gbẹ́ wọn kọjá wọn ò ní lè ṣe ṣáàyí wọn àwọn nǹkan tó ń bàlú wa jẹ́ nìyẹn ẹ̀ṣẹ̀ ni oníkálukú akọ̀ máa wo àwọn èèyàn ni mani dada fàìnàmà yàtàdì lè náà sí gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀ nàìjíríà ọ̀nà tó oníkálukú gbádẹ́ṣẹ̀ òun ló yàtọ̀ síra wọn ọlọ́run wá ní olùrẹ́rù ẹ̀ṣẹ̀ kún ní bẹ́lòmí èrò tiẹ̀ ọ̀rọ̀ yìí ní àlàyé tí èèyàn bá jẹ́ sábàbí táwọn èèyàn fi ṣe ọlọ́run ọba èèyàn lè bá wọn ru ẹrù yẹn ẹrù yẹn tó wá rù yẹn commission kò ní di lọ́wọ́ káwọn ẹni yẹn náà máa rù déédéé irú ẹrù yẹn ọlọ́run ní wàhálà yáṣẹ́ mi lónìí náà azkọ̀ọ̀lẹ́wò ọlọ́ni tó bá dọjọ́ gbéǹde àlìkìyàmọ̀ àwọn ọ̀daràn yẹn tí wọ́n máa ń sọ àwọn èèyàn nù wọ́n á ru ẹrù tí wọ́n tó wúwo wà azkọ́ọ̀lẹ́n mọ́ azkọ̀ọ̀lẹ́yìn ọlọ́ àtúwá ní ó yá ẹrù àwọn ẹlòmíì tí ó jẹ́ pàwọn lọ́jẹ́ sábàbí tó fi sórí ibú yẹn ọlọ́ àwa nìkan ṣèdéédéé ru ẹrù àwọn ẹni yẹn wọ́n á wá tún gbèrú wọn wàlá yusalunna yawmal qiyamati amma kanu yaftarun àdádálẹ̀ tí wọ́n dálẹ̀ yẹn ọ̀nà àti wọn nípa ẹ̀ sẹ́mi ẹ̀pọ̀ ọkọ̀ náà dá lùsìn kalẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àwọn kan náà dá protest kalẹ̀ àwọn kan náà dá lùsìn kalẹ̀ àwọn kan náà dá fake news kalẹ̀ ọlọ́run máa ru ẹrù ẹ̀ṣẹ̀ yẹn lù wọ́n á dẹ̀ fi oníkálukú nípa contribution tó ní sí ìyẹn nìyẹn èèyàn máa máa ru ẹrù ẹ̀ṣẹ̀ ẹlòmíì tó bá jẹ́ pòun ló jẹ́ sábàbí tí wọ́n fi ń dẹ́ṣẹ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì tó bá dá dẹ́ṣẹ̀ ààrẹ ẹni tí ò bẹ mọwọ́ tí ò bẹ mẹsẹ̀ kò ní bẹ kó ẹ̀sùn ẹ̀ ṣùgbọ́n nígbà míì àjẹkù repercussion láwùjọ táwọn èèyàn bá ti ń dẹ́ṣẹ̀ ó máa ń ta báwọn tí wọ́n dẹ́ṣẹ̀ ọlọ́run ní wàtàkù fitnata lẹ́tì láti ìbánà lẹ́dí iná bọ́lámù minkum khassa ọlọ́run ní ẹ bẹ̀rù fìtínà o ẹ bẹ̀rù àdánwò ẹ bẹ̀rù wàhálà tó ṣe pé tó bá délẹ̀ tán àwọn tí wọ́n dálẹ̀ nìkan kan lọ́ máa jẹ̀yà o ṣé mẹ́ pé mi àti yóò bá wọn ṣe protest àtúbanújẹ́ ni pé wọ́n ṣe protest rọ́lọ́run ò yọnu sí àbá ṣe lúsìn o àbáwọn jalè tó ń jà kiri àbáwọn wó police station o àbáwọn bọ̀nà jẹ́ o ṣùgbọ́n tó bá jáde lọ́la monday nù wa tí ò bá sí last man lójú títì tó máa control traffic tí ó dọ̀fù bá mú ju bó ṣe mú tẹ́lẹ̀ lọ o máa jẹ́ bẹ́ẹ̀ àbò ní jẹ́ bẹ́ẹ̀ ìwọ náà máa jẹ́ bẹ́ẹ̀ ìyẹn làwọn atẹ́gùn ti máa ń fẹ́ sí torí pé látara yà yìí oríṣiríṣi ìbéèrè ló máa ń wáyé ọ ní àbẹ ìwà ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ ìyẹn ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n orí pa ẹ̀ṣẹ̀ bàbá ó lè kó bọ́mọ bàbá tó jẹ́ òṣèlú fàpẹrẹ kò wá nítorí rí aburú ni tẹ́mẹ̀ páwọn ẹlòmíín wà láyé lẹ́nìí tó bá ti gbórúkọ ẹ̀ nbì kan báyìí gbogbo ẹni tó bá ń ba jórúkọ dáràn irú yẹn ń ṣe àwọn ẹni yẹn ò ṣẹ̀ ṣùgbọ́n orí pa òun ni rí orí pa lè máa ṣẹlẹ̀ tí bàbá bá jẹ́ lẹ́ṣẹ̀ tó jọ́ daràn àwọn ọmọ ẹ̀ lè padà rí orí pa aburú yẹn bó ṣe jẹ́ pé tó bá ṣe dáadáa àwọn èèyàn ẹ̀ náà lè padà rí orí dáadáa yẹn ṣùgbọ́n náà ṣàánú wa ọlọ́run bá wá sọ wípé wa ma kunna mu'azzibin hatta nab'atha rasula ọlọ́run ní àní fìyà jẹ àwọn èèyàn títí tá a fi rán òṣìṣẹ́ sí wọn gbogbo àwọn tẹ máa ń gbọ́tọ̀ wọn pé ọlọ́run bá fìyà jẹ wọn yẹn lẹ́yìn ìgbà tó jíṣẹ́ tó ti wá bá wọn ni wájà átìhùn rùsùlóhùn bílíbáyìnáàtì wájà átìhùn rùsùlóhùn bílíbáyìnáàtì ọlọ́run ní àwọn tẹ rí tí ó jẹ̀yà yẹn àwọn ànábì wọn ti wá bá wọn pẹ̀ lálàyé wájà átìhùn rùsùlóhùn bílíbáyìnáàtì wà mà kánà lọ́hùn ọlọ́wọ́ o àǹfùsàhùn límù àwọn ara wọn wa sọ wípé wàyíza àrọ́dìnà ànóhùlìkà kọrù yátàlì ọlọ́run ní tọ́lọ́run bá ṣe tán látara burú táwọn aráàlú kan ṣe wá ṣe tán kó ń fẹ́ gbá wọn òun fẹ́ wó ìlú yẹn òun fẹ́ pa ìlú yẹn run kọ́nà ọba kó má pa wá run àmárùnà mùtúrọ̀fíhà à ọlọ́run ní àwọn aláṣejù kan wọ́n á wá dìde àwọn aláṣejù wọ́n á dìde èèyàn kan ló pòtì nǹkan kan sìn tó ń sọ fún àwọn wazobia station radio station ni pé ọ̀rọ̀ dáadáa ló yẹ kí ẹ máa sọ. So ẹ má incite àwọn èèyàn mọ́ alimuturofos àwọn media houses wa olùkọjá àlà olùbàlújẹ́ ló pọ̀ jù nù wọn wọn ò ní sọdá adé yọkan báyìí nípa ìjọba torí pé àwọn media houses yẹn pàápàá jùlọ tó bá ti fẹ́ táìtù nǹkan tó bá fẹ́ fún ní táìtù ní oríṣiríṣi nǹkan ló máa ń kọ̀ǹsídà tó bá fẹ́ fún nǹkan táìtù nínú ẹ̀ ni ohun tó lè incite emotion àwọn èèyàn tó máa bí ìtara ẹ̀rí lẹ́kí masaka lẹ́kí masaka ó wá di everywhere ìwádìí wá ń fi rinlẹ̀ pé wọ́n ti ẹ̀ masaka èèyàn kankan lẹ́kí torí pé BBC lánàá àwọn náà padà ń tẹ́ndà apology síjọba nàìjíríà pé kán má bínú lórí pé fake news làwọn náà ń gbé káàkiri ẹ wo bbc bó ṣe tó ọlọ́run ní india akunfa tí kò mì náà in fataba ìyanu ọlọ́run ní téèyàn kan bá gbé ìròyìn aburú wá bá yín fataba ìyanu ẹ yẹ̀ wò finifini nígbàyé ànábíwa muhammad sallallahu alaihi wasallam ànábí rọ́kan nínú àwọn sàábé rẹ̀ pé kó lọ sí ìlú kan láti lọ gba zakawa nígbà tó wá lọ arákùnrin bá padà dé kò débi tá lọ bí ọ̀rọ̀ lọ kò débẹ̀ nígbà tó wá padà dé yìí ẹ̀rù ń bà látara bí tọrọ lọ ó wá sọ fáànà ní sàlàsàlà pé mo débẹ̀ ńgbà mo débẹ̀ wọ́n ní àwọn oníyan zaka ànábì sàlàsàlà ń bá gbé àwọn ọmọ ogun dìde bóyá ẹ lọ bárakùnrin kí ló dé tí òfin níyan zaka torí pé zaka yìí la fi ń tòlù ṣe òun là ń fáwọn aláìní wáyé táwọn ẹni tó ní òwà níyan zaka lòlù àbí wọ́n tó jẹ́ state governor wá wá gbàjọ wá ní kó lọ sí portion tó yẹ kó lọ sábùjá mi ò ní kó lọ kí ló dé nígbà wá dé bẹ̀ tó wá ń lọ àwọn tálọ́bì ràn lọ wá pàdé arákùnrin ọba ìlú yẹn gangan òun ló ń gbé zaka ìbọn tó bá ní àmì ah, ìrúdìṣẹ́ ni mi ìrẹ́ntánọ́bì ràn wá ni mo pé kí n máa gbé bọ̀ fúnra mi nígbàtọ̀ wá dé mọ̀dínà tárákùnrin dé a ní oyan zàkó ní rárá mi rí oníṣẹ́ ni wọ́n bá pe oníṣẹ́ jáde pé ọ̀gbẹ́ni kí ló dé ó bá lẹ́rù ń bà mí ni látàrẹ mi ìdílẹ̀ ọlọ́wọ́ aṣọ àyàkalẹ̀ pé india akun fasiko ẹ wo sàábì ọlọ́run ọlọ́run pè ní fatik pé òbílẹ̀ jẹ́ ọ̀daràn ó túbá ọlọ́run fa orí ju gbogbo wa ṣùgbọ́n iṣẹ́ tó ṣe yẹn iṣẹ́ crime ni torí pé o ti ń bí ogun òjò yẹn lọ ọlọ́run ní fatabayyanu an tusibu qawman bijahalatin fatusbihu ala ma fa'altum nadimin ọlọ́run ní ẹgbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ kẹ́ tó gbé e kiri torí tẹ bá kọ̀ gbọ́rọ̀ tẹ wá lọ ṣiṣẹ́ lé lórí ẹ ti pa àwọn èèyàn lára ẹ ti ṣe aburú ṣe mẹ́pẹ́ lẹ́kí màsáka lẹ́kí màsáka tó ń pariwo òun ló lutin òun ló bí ọ̀gọ̀rọ̀ police station tó padà sún òun ló bí psychiatric hospital tó padà lọ já custom eh, custom eh, office tó padà lọ bọ̀m̀báàdì nílọrin òun náà ló bí láti gbọ́dọ̀ ṣọ́ra ọlọ́run ní tọ́lọ́run bá fẹ́ tásìkò bá tó tìlú kan fẹ́ parun àmárùnà mùtúrọ̀ sí ìhà àwọn olùbalẹ̀jẹ́ wọn á dìde fàfàṣà kò fi ìhà wọn á wá máa fọ́n ìbàjẹ́ ká fàhákọ̀ àléhàlkọ́ọ̀lù àkádàrọ̀ náà awàṣẹ lórí ìlú náà fádà mọ̀rànáhà tẹ̀bìnìrọ̀ látara bẹ́ẹ̀ ọ̀nà àwa destroy ìlú ìkọ́nà ọmọ destroy ìlú wa alimutrofun àwọn olùkọjá àlà alitrof minimum ó ń bẹnu wọn àwọn adájọ́ ẹni tó yẹ kó dájọ́ ọlọ́run ni ìrìndínú wàláwù kánàdà kùrùbà tí wọ́n bá gbé ẹjọ́ wá síwájú ẹ gẹ́gẹ́ bí adájọ́ tó ìnvọ́ọ̀bù ọmọ ẹ àti ọmọ ẹlòmíì ọlọ́run ní ṣe déédéé nínú àwọn sọ̀hábà ẹni tí ànábì sallallahu alaihi wasallam ní kó lọ máa ṣojú àwọn mùsùlùmí tí ó mọ̀rọ̀ tó ní ó máa lọ ṣojú àwọn mùsùlùmí ní mísírọ̀ Egypt àwọn ọmọ wa ń sáré wọ́n ń ṣèdíje nígbà ọdún ọmọ gọ́fúnà àtọmọ aráàlú wọ́n wá jọ sáré ọmọ aráàlú wá la ọmọ gọ́fúnà látara bí ọwọ́ arànjú mọ́ ọmọ aráàlú à ìwọ́n má bàjẹ́ o ìwọ mẹ́pẹ́ tí ọmọ gọ́fúnà àtọmọ aráàlú bá ń gbá bọ́ọ̀lù ọmọ aráàlú ló máa gègé á tíráì dá ṣe gbogbo ẹ̀ ọmọ gọ́fúnà wa lọ dúró níbi ẹnu goalpost báyìí tó wá wá dúró mẹ́ tó ń bá ti gé gbogbo ègé tán tó ti gé gbogbo wọn tó ti ṣubú àwa rọra gbá bọ́ọ̀lù síwájú ọmọ gọ́fúnà báyìí ọmọ gọ́fúnà wa gbà wọnú goalpost á gbà wọnú net tí wò pé wọ́n yé ń ṣe nìyẹn ni ìwò mẹ́pẹ́ tí èèyàn àti ọmọ tọ́mọ èèyàn àtọmọ aráàlú àtọmọ gọ́fúnà tí wọ́n bá jọ ń sáré tó ti sá gbogbo eré tó kù díẹ̀ kó débẹ̀ báyìí wàá kọ̀ teslo níbi ìgbà tó ti rẹ̀ ọmọ gọ́fúnà tó ń wọ́bọ̀ tó ti jọ̀rá tó ti jẹ gbogbo ẹ̀ dáadáa a wá padà wọ́ bẹ́ẹ̀ lọ́nà a kọ̀ gbé fọ́ọ̀sì ni a kọ̀ pariwo Allahu Akbar ọmọ gọ́fúnà ọmọ gọ́fúnà ló gbé fọ́ọ̀sì ṣé wò mọ́ pé wọ́n ṣe ń ṣe nìyẹn wọ́n wá bọmọ ìwí inú ẹ̀ wá bàjẹ́ bàbá ẹ̀ wá dìde bàbá ẹ̀ gbéra láti Misrọ̀ ó wá lọ sí Mọ̀dínà ó lọ fẹjọ́ ó lọ sí Supreme Court ó lọ fẹjọ́ sùn Umar rọ́dí aláàánì Umar wá pàṣẹ ó kọ lẹ́tà sí Misro Egypt ó ní ìwọ tó jẹ́ gọ́vnà àti ìwọ àtọmọ ẹ̀ ẹsẹ̀ ní kẹ́ máa fi rìn bọ́ọ̀lù mọ̀dínà báyìí láì ní ẹntọ́rẹ́jì kọ́ ní kí gọ́vnà máa bọ̀ lábújá nísinsìnyí wà tọ́mọ ẹ̀ ẹ wò dájọ́ déédéé jọmọ nígbà tó wá bí ọ̀dọ̀ ọmọ ọmọ rò ní mọ́tàtà àbátùmù nàṣà ìgbà wo lẹ́sọ àwọn èèyàn dẹrú wàkọ̀dẹ̀ kọ̀lákọ̀hùn lọ́hùn àrọ́ọ̀rọ̀ ni ọlọ́run sì ti dá wọn lẹ́n tó jẹ́ ẹni tó free ọmọlúwàbí lọ́lọ́run ṣe wọ́n ìgbà wo lẹ́yìn wá sọ wọ́n dẹrú tá wọlé ayé tá à ń gbélé nìí àwa tá à ń gbapò ṣàìṣe déédéé pẹ̀lú ipò tá à ń gbà ọ̀nà tí ò dáa béèyàn kan bá ti jẹ oyè kékeré kan báyìí òun náà fún sàìrín káàkiri nìyẹn ó dọ̀pọ̀ tó mú mọ́ ẹ tí nẹ́fà bá ń jáná àwọn ilé kan wà tó bẹ́ẹ̀ èèyàn kan dé olóyè ládùúgbò kan àwọn lẹ́kọ̀ọ́ tó bẹ́ẹ̀ láti já lọ ilé ẹ̀ gbèdé ipò rí nígbà táwọn náà wá fẹ́ mú wọ́n wá pín prepaid ládùúgbò yẹn wọ́n wá kó prepaid ọ̀fẹ́ lọ sọ́dọ̀ tiẹ̀ náà pé ọ̀nà tá a lè gbà mú ẹ náà nìyẹn ọ̀nà prepaid àwọn tó ti jára àdúgbò ń sanwó tí wọ́n bá gbé crazy deal wá ẹni tó já síwájú tó yẹ kó sọ pé ah crazy deal ẹgbẹ́ wáyò ẹni láti lọ revise ẹ̀ ó ti ń lo náà láì sanwó báwo lẹ́nu ẹ̀ ṣe fẹ́ dùjọ mọ́ láti tọpa burú tó ṣẹlẹ̀ ni àwa tá a gba ipò ẹ jẹ́ ká mọ̀ ẹ̀pá mọ́ náà lágbà ọlọ́run ní inna àrọ́dùnà àmàna tààlà sàmáwá ọlọ́run ní ẹrù àmọ́nà ya gbé fókè agbé fún sọ́mọ̀ wàlìgìbáàlì wàlárùdọ̀ wàlìgìbáàlì ilẹ̀ atúgbé àwọn mountain àwọn òkè ńláńlá fa abayna an yahmilnaha gbogbo wọn sọ pé wọn lọ́hùn à àjànàkú ni o kò ń ṣẹrù ọmọdé eléyìí wúwo jù wá lọ o fahamalaha al-insan ọmọ ẹ̀dẹ́ yọ ni wọn lọ́hùn à èmi àgbà àṣetìkájọ́ lórí náà ni kí ló wá lé mbẹ̀ agodo kò síbi tí mi mọ̀ lágòdò náà kí wá ló fẹ́ lè kéèyàn jẹ káńsẹ́lọ̀ lágòdò kò yẹ kí yẹn lè náà kò yẹ kí yẹn lè oníkálukú lèmi bó bá di pé a fẹ́ gba ipò kò sí táwọn yóò lè fi wà àwọn ẹni retí ni wọ́n máa ń sá fún ipò ni a ti sọ fún wa rí nípa ìtàn ìkan nínú àwọn ẹni ìṣáájú ó kọ tírà nizamul hukum fil islam ètò ìṣèjọba nínú islam ètò ìṣèjọba nínú islam àwọn èèyàn wá ka tírà yìí ó dùn mọ́ wọn nú á ní ìmọ̀lẹ̀ amẹ́lì á iṣẹ́ yìí máa dá o tàbádẹ̀ lè rí ẹ tó máa ní irú àwọn ẹwà tí ẹni sọ yìí tó lè implement irú nǹkan báyìí kò bá máa dá o ẹni tó jó lórí ìlú wa kú oníkálukú wá wò ó títí pé ta la fẹ́ fi jó lórí wọ́n bá wò ó pé àáfà tó kan tírà báyìí báyìí òun mọ gbogbo tí èèyàn fi ń jó lórí ó yẹ kó lè jó lórí báàfà ti kẹ́sìn pé wọ́n ń discuss òun pé á afẹ́fàfà jó lórí àfà bá bẹ̀rẹ̀ sí ṣe bí wèrè ládùúgbò àfà bá ń ṣagolo àfà bá ń rẹ́rìn kiri àdúgbò béèyàn bá sọ̀rọ̀ àfà bó lẹ́ ń lọ ẹ̀rín ni ẹ̀rín ni o àbẹ́ẹ̀rí nǹkan jọmọ́ nígbà táfà bá fẹ́ wọ mọ́ṣáláṣí tó kó bàtà sórí nígbò fẹ́ wọ mọ́ṣáláṣí tó kó bàtà sórí tí ẹ̀mẹ̀ pàwọn ya máa wò pé ah subhanallah subhanallah ustaz nídi rúkíà àwọn ọ̀jọ̀gbọ́n nùlù wọ́n wá ṣàkíyèsí pé ah tí ò ṣe pé báwọn ẹni eré ṣe máa ń sá fún ipò lẹ́yìn náà ṣe yìí wọ́n wá ní ẹjẹ́ ká tíráyẹ̀ ká láti dán wò tásìkò òun bá ti tó bóò làáfà ṣe máa ń ṣàlù àlà ṣẹ́sẹ̀ làáfà máa ń kọ́kọ́ fọ̀ tó bá wá fọ ẹsẹ̀ tán á wá lọ síbi imú nígbò bá wá tó bá fi imú á wá lọ fọ apá tẹ̀mẹ̀ pé bẹ́ẹ̀ àfà bá ń ṣe ìyàwó pé ah, Allahu Akbar nǹkan ti ń ṣe àfà nígbà tá àfà bá fẹ́ kírun tó wọ mọ́ṣáláṣí tó fẹ́ kí zúrì tó dórí rákẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ó bá tún dìde nígbà fà dórí rákẹ́ ẹlẹ́ẹ̀kọkànlá nígbà tó fẹ́ kí zúrì láfà tó sálámọ̀ ó sọ rákà zúrì di eleven ṣẹ́mẹ̀pọ̀ yàn ní à ah, nǹkan ń ṣàfà tòótọ́ ṣùgbọ́n wá rí pé tó bá dàsìkò àlọ́ àlá gbogbo tó ń jẹ́ wèrè àfà òde àlọ́ àlá báfà bá fẹ́ kírun kò àspẹ́kì irun wọn wọ́n wá sọ wípé jàálùnáka sultana hátà máa jùlọ nìka yẹsà pẹ̀lú mẹ́ńtà tẹ ní ìfẹ́ àti fìyí ṣolórí a gbà wípé gbogbo wèrè yíyẹn kò ní débi tẹ bá fẹ́ dájọ́ bí ó ṣe ti wọ bí irun ọ̀rọ̀ ilé ayé ló dàbí pé wèrè yín wọ̀ gbogbo tó bá ti jọ mẹ́sìn kò ní wọ̀ jọmọ́ ẹ̀wọ́ báwọn èèyàn ṣe ń sá fúnpọ̀ olórí tó bá ti ń pín ilé oníkálukú máa ń sáré ẹ̀yìn ipò olórí ipò ẹlẹgẹ́ ni kódà tó fi mọ́bi ta ti ń ṣiṣẹ́ kò sí láìfínú eléyìí téèyàn bá jẹ́ máníjà kó wá máa lépo fẹ́ jẹ́ general manager ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣọ́ra ká sì páyọ̀ ọlọ́run pẹ̀lú ẹ̀ ká sì mẹ́pàmọ́ náà là ń gbà ẹrù ọlọ́run ni tó máa bí wa anabi sallallahu alayhi wa sallam ó ní adil amanata ìlàmánì tamanak anabi ní ẹ máa pé àmọ́ náà fáwọn tó bá fi àmọ́ náà sí yín lọ́wọ́ wàlá takun man khanaka ẹni tó bá jàǹbẹ́ má jàǹbẹ́ ìyẹn máa dáhùn béèrè wa téèyàn kan bá béèrè wípé àwọn tí wọ́n lọ ń jí nǹkan káàkiri local government yẹn àbí wọ́n lọ ń jí tí wọ́n pè ní palliative ṣèbí nǹkan tó nǹkan tó yẹ kí ìjọba pín fún wọn tó ń pín náà lọ́lọ́ jí ẹ kò sẹ́sẹ̀ ń bì yẹn à ń sọ wípé àlọ́bì ní ẹ pé àmọ́ náà àwọn tó yẹ kó pín tí wọn bá pín tó jẹ́ pé wọ́n jàǹbá làwa ń wò wọ́n dẹ̀ lè má jàǹbá ó ṣeé ṣe kó jẹ́ pé déètì tán fẹ́ pín ni ò tí ì jẹ́ kí ni ni ò tí ì wọlé àbí bẹ́ẹ̀ kọ́ ni ni wọ́n fi bá wa tọ́jú ẹ̀ wàlàtàkùn kọ́ náà kà bó bá wá rí pé èèyàn kan jàǹbá tó bá ń fìlì páwọn olórí jàǹbẹ́ ìwọ má jàǹbá wọn ànábì sallallahu alaihi wasallam ó ní wa'tu ma alaykum ó ní kẹrin tó bá jẹ́ tó àwọn olórí yẹn ẹ̀yin ẹ máa ṣe fún wọn tí wọ́n bá ní kẹ́ ẹ ṣe nǹkan kan ẹ̀yin ṣe tó bá ní ẹ máa mójútó àwọn nǹkan kan ẹ̀yin ẹ máa mójútó was'alullaha ma lakum ẹ wá máa bẹ́ẹ̀ lọ́n pé àwọn nǹkan tó jẹ́ tọ́ yín kọ́nà bá yín gbà lọ́wọ́ wọn kọ́nà jẹ́ kọ́ lè fún yín má torí pé ẹlòmíì tún béèrè wípé ṣé a lè lọ ẹni tí ó bá jí nǹkan ṣé a lè lọ jí nǹkan yẹn lọ́wọ́ tiẹ̀ náà wàlà àtàkùn mọ́nà ọ̀nàkà béèyàn bá jàǹbá ẹ̀ ìwọ má jàǹbá ẹ̀ ìjàǹbá ò ṣe kí ni ìjàǹbá ò dáa kọ́lọ̀ọ̀bá kó láwà ń bẹ̀ ọ́ ọlọ́ọ̀bá àlékè ọlá ó fẹ́ ká ṣe déédé láàrin ara wa ká fi dáadáa ká fi bára wa lò tọ́lọ̀ọ̀bá àlékè ọlá tó bá ṣe tán láti pa àwọn èèyàn ni àwọn alábòsí á dìde wọ́n lè di àwọn olórí wọ́n lè di àwọn onímímọ̀ ìgbà míì àwọn tí wọ́n máa ń dà àwọn onímímọ̀ ni tẹ́nu mi bá gbé gègé kalẹ̀ báyìí tó bá bẹ̀rẹ̀ sí fi kọ̀ọ̀kan á ó lè kan tó máa fi dà látara ńkọ́nà ni ó mọ̀ kọ̀ ẹ wà wọ́n lérò wa àwọn ní sípa wa ẹ ní ka ìròyìn ìdùnnú bẹ̀rẹ̀ láíláí wọ́n praise ìjọba wọ́n sì ní inú dídùn ní móríyá wa ṣe rá àwọn tí wọ́n ń ṣèjọba lé wa lórí yẹn ọjọ́ tán bá ṣe dáadáa ẹ jẹ́ ká kígbe síta kan ṣe dáadáa ju bá ṣe máa ń kígbe tán bá ṣàbùrú lọ ṣe rí kò sẹ́ tí ò nífẹ̀ẹ́ àti ṣe dáadáa ó pọ̀ ní àwọn tán ṣe olórí yẹn ìgbà tí wọ́n bá ti kú òun bẹ̀ tán ló máa ń wù wọ́n pé àkádégbà ah, tí mo dẹ̀ wá bẹ̀ tí bá ṣe báyìí lẹ́fi rí pé ẹlòmíì tó bá ti kúrò nípò wọ́n ní ṣágo ń búgò òun lẹ̀ wá máa gbọ́ tá a máa sọ wípé ó yẹ kó ṣe gbà ó yẹ kó ṣàwò ó yẹ kó restruction ó yẹ kó ṣe ẹ wá máa wò pé nígbà tí wọn náà wà bẹ́ẹ̀ nǹkan kí ló dé tó ṣe torí wípé omi pọ̀jọ kà lọ tọ́nà ọba àlékè ọlá ẹ tó bá fẹ́ nu agbóyá ká ṣàdúà pé kọ́nà ti ẹ̀ náà kọ́nà ń ṣe ìwọ náà ní president nàìjíríà lọ́jọ́ kan ó dẹ̀ lè wà fortunate ṣẹ̀wẹ̀ pé ọmọ kékeré kan gbà yẹn bóyá ọmọ mi rò fún wọn ten years bóyá competition ọmọ yẹn win àbí nǹkan kan lọ́nà fi jẹ gọ́ọ̀nà fọjọ́ kan ṣé Tinubu ni ló bẹ̀rẹ̀ tó bóyá wọ́n ti wa. kí wọ́n náà kọ̀ sí ẹ̀ lọ sí adé gọ́vnà torí ń jọkọ̀ tọ́nà bá wá fẹ́ bẹ́ẹ̀ ṣe ó bọ́ sí irú àsìkò tí eléyìí tó ṣẹlẹ̀ ìṣẹlẹ̀ yìí wàá mọ̀ pé kò ń ṣẹrú ọmọdé ní ó fi jẹ́ pàdé ó ti sálà sálà láwọn olórí yẹn máa ṣe àdúrà fún wọn iṣẹ́ tí wọ́n gbé sórí ò ṣe díẹ̀ ẹlòmí owó tó wà ń bẹ̀ ló máa ń wò á ò mọye tí gọ́ọ̀nà ń gbà lóṣù ni ó mọye security vote ni ohun tẹ́lòmí wà lọ́bẹ̀ nìyẹn tó bá wá débẹ̀ gọ́vnà wa Sanwó-Olú kọ́lọ̀ ọba kó bá wa dúró tì kọ́lọ̀ má jẹun ṣíṣe kọ́lọ̀ má bá wa tọ́ wọn sọ́nà ohun tó bá nu gọ́vnọ́ṣìp ń ṣe ohun fọkàn sí lásìkò Sanwó-Olú àdánwò tó ṣẹlẹ̀ sí wa kò ń ṣe kékeré àsìkò tiẹ̀ ní COVID-19 àdánwò ńlá COVID-19 gbogbo ibi tí Lagos state ti ń rówó kò sówó mọ́ mbẹ̀ látara COVID-19 kò péjọba náà kan ní ká máa dúró lè tá a bá ń jáde ó ń rówó ojú kéré ká gbélé lọ lásìkò tiẹ̀ náà ni ọ̀rọ̀ ẹ́ńtà tuntun dé ẹ wo wàhálà tí yẹn náà bí gọ́fúnà wa Fáṣọlá ńjọ́ kan ó wà ní occasion kan lẹ́yìn ìgbà tó ti kú oníjọba bóyá bíi last two three years ṣá lẹ́yìn ìgbà tó ti kú oníjọba nínú àwọn tó wá jọ wà níjókòó yẹn kan wá ń ṣe birthday birthday ò dá lò Islam o mùsùlùmí ò kí ń ṣe o mùsùlùmí ò kí ń kíyàn pé happy happy birthday o má lọ bá wọn jẹ kéèkì birthday o torí gbogbo ọjọ́ kan tó bá ti ń dínú ìgbésí ayé mùsùlùmí ó yẹ kó máa fi ronú pé ó dín kan ó dín kan ó dín kan ó dín kan ta ló máa ń sọ bẹ́ẹ̀ ta ló máa ń sọ bẹ́ẹ̀ aago ta ló sọ àwọn àfáà lókè ni wọ́n á ní ó dín kan ó dín kan ó dín kan mi ní pé aago yẹn lórúkọ táwọn bàbá wa máa ń pè àwọn aago tó jẹ́ pé máa ń ní kí níbi sáàkù kan báyìí ni tẹ́ ẹ̀ máa gbọ́ kùn kùn kùn ìgbà táwọn wà kékeré ọ̀gọ̀rọ̀ yìí ẹ̀ láǹfààní àti rí àbí bẹ́ẹ̀ ni ẹ̀yin ò láǹfààní ẹ̀ ṣùgbọ́n wàá rí a àtàfùrùlà ẹjá àtàfùrùlà ẹ̀rí pé mo ní mi ìfẹ́ dárúkọ tó ń pè torí àwọn nǹkan wà tó jẹ́ pé kò gbọ́dọ̀ máa jáde lẹ́nu mùsùlùmí tàbá rí orúkọ ní ìta lè fún tí ó díyé àwọn ọ̀rọ̀ tí ò dáa ni kọ́nà kò ṣe àánú wa aago tí máa ń dún kan kan àwọn bàbá ní alú ó dín kan ó dín kan ó dín kan bó ṣe mí yẹn ó kan ó kan ló ń sọ ọdún kan tó kú omi ẹ̀yẹ ó kan ó wá ń celebrate olóòṣè birthday níwọ̀n tó yẹ kó jókòó kó bẹ̀rẹ̀ sí ronú kó má ṣe ṣírò ààrẹ kí ló ti tì síwájú ọjọ́ ọ̀la tó mọ̀ bóyá ọjọ́ kan péré ló kù fún ẹ̀hún lé ayé ó wá lò celebrate nígbà ọ̀fẹ́ bàjẹ́ àwọn tó ń pè láfàlẹ̀ yorùbá gbogbo wọn náà tún wá gba wèrè ẹ̀ ṣe mọ̀ pé wèrè lọ́gbà yẹn tó náà gba nǹkan dáadáa wọ́n wá sọ pé mùdírù báyìí náà fẹ́ ṣe birthday nígbà mùdírù bá ṣe birthday kí lẹ fẹ́ sọ ń pa àwọn jọmọ́ àwọn nǹkan tá a fi ń balẹ̀ ayé jẹ́ náà nìyẹn o nípa pé àwọn onímọ̀ wọn máa balẹ̀ ayé jẹ́ wọ́n ṣe bẹ́tìdè fánọ́bì bẹ́tìdè tó sì ń ṣe fánọ́bì àwọn tí wọ́n dálẹ̀ ọjọ́ tí ànọ́bì kú ni wọ́n fi ń celebrate pa wọ́n fi ń yọ̀ ṣùgbọ́n wọ́n dorí ẹ̀ kodò fún àwọn mùsùlùmí torí pé ànọ́bì sallallahu alaihi wasallam ọjọ́ tán bí pàtó kò sẹ́ni tó mọ̀ oṣù tán bí pàtó kò sẹ́ni tó mọ̀ wọn kò sí lákọọ́lẹ̀ torí pé tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn rúwáàtì àwọn àfáà tí wọ́n máa ń jẹ́ historians ni àbáwọn tó ń gba ẹ̀gbàwá ọ̀rọ̀ ni èyí tó pọ̀ jù nínú wọn wọn kì í mọ ọjọ́ bí wọn láyé àtijọ́ wọn kì í mọ ọjọ́ bí àwọn èèyàn ọjọ́ tí wọ́n bá kú ni wọ́n máa ń mọ̀ ọjọ́ tí wọ́n bá kú ni wọ́n máa ń mọ̀ wọn kì í mọ ọjọ́ tó bí àwọn èèyàn torí pé ṣe rí ọjọ́ tí wọ́n bí èèyàn kò wà important bí ọjọ́ tí èèyàn kú torí pé ọjọ́ téèyàn kú yẹn èèyàn mẹ́wàá kú ẹni tá a fẹ́ wà kọ̀ǹsán pọ̀jọ́ tó kú nínú èèyàn mẹ́wàá yẹn lè má ju méjì lọ déètì èèyàn mélòó la fẹ́ máa sórí ẹni tó ṣe pàtàkì tó jẹ́ èèyàn pàtàkì pírẹsidẹ́ǹtì tá àmọ́jọ́ tó bí nígbà tó bí kò wà ìmpọ́tàǹtì séèyàn kọ́kọ́ ju màmá ẹ lọ bóyá màmá wà nínú àdìkọ́ déètì yẹn lẹ̀ so wọ́n lè má mọ date of birth yẹn ṣùgbọ́njọ́ tí pírẹsidẹ́ǹtì bá kú ṣe mẹ́kó máa wọ̀ ọ̀tọ̀ ìyẹn ló fi jẹ́ pàwọn àfà ńláńlá ń gbà mí ẹ máa rí wá sọ pọ́jọ́ báyìí lọ bí ló kú ṣùgbọ́n wọn ò ní mọjọ́ tán bí torí pé àwọn èèyàn mẹ́kó máa jẹ́ ní pàtàkì débi pé wọ́n á ní káwọn sọ ọjọ́ tí wọ́n bí ọjọ́ tí ò síyè méjì ń pa pé bàbá ìlànà bí kú ni ò síyè méjì ń bẹ ṣùgbọ́n ọjọ́ tán bí gangan yè wà ń bẹ àwọn fàfìníyà tí wọ́n wá dámọ́ olúbi ilẹ̀ yẹn ọjọ́ tí wọ́n rí pànọ́bì kú wọ́n fi ń sẹlẹ̀bírèètì kú ànọ́bì pé ọpẹ́ ní fọ́nà òun ti ẹ̀ kú olórí ilẹ̀ ìwọ náà wàá bá wọn sẹlẹ̀bírèètì ẹ̀ ìwọ lè wo pé ẹ ìdí ọjọ́ tán bí lèmi àní ọjọ́ tán bí wọn ò mọ òun wá nì tó bá jẹ́ pé ká sẹlẹ̀bírèètì ọjọ́ tán bí wà nú ẹ̀sìn tá a máa gba aládélé lórí ni òun ló máa kọ́kọ́ ṣe àwẹ̀ monday thursday tó fi lélẹ̀ fún wa èèyàn mélòó nú àwọn àfáà ló ń gbà á tòkọ́ náà bá àlekè ọlá kó ṣàánú kọ̀ọ̀kan wa nínú àwọn tí wọ́n ń ba ayé jẹ́ làwọn onímọ̀ wa látara kíkọ látara sísọ àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí àwọn onímọ̀ wọn fi verify information oníkálukú ti ń sọ nǹkan oríṣiríṣi ẹ rí kí ló kó bá wa jù nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nàìjíríà yìí ọlọ́ọ̀bá ti ó sọ ìdí tó fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú súrátù ṣùárọ̀ ọlọ́ọ̀ ní wà ṣùárọ̀ ọlọ́ọ̀ ní àwọn olórin àwọn eléré orí ìtàgé àwọn oníjó àwọn aláwàdà yẹtẹ́bí ọ̀hún ọlọ́run ní àwọn òpònú ọ̀dẹ̀ ní máa ń tẹ̀lé wọn àwọn wo làwọn ọ̀yọ́ tẹ̀lé pa protest àwọn aláwàdà àwọn oní drama ọlọ́run ti ló pònú ní máa ń tẹ̀lé wọn tẹ́wàá rí ibi tọ́nà dàrú dé nígbàjọba ní ẹ kọfí wà àwọn náà lọ ní ànígbà o nítorí ẹ̀ bá di bí ọ̀sán ọjọ́ yẹn ànígbà ànígbà oníkálukú dẹ̀ rọra yọkú òmẹ wọ́n yọkú òmẹ gbogbo ànígbà wọn yẹn wọ́n wá lọ ń ṣe lórí Facebook orí Twitter lọ ti ń ṣe àwọn tó wá jẹ́ pé àlọ́kọ̀ọ́wùd àwọn òpònú tó ń tẹ̀lé wọn àwọn wá wà títí débi pàbùrú padà ń ṣẹlẹ̀ sí wọn. àwa ń celebrate àwọn aláburú ẹlòmíì àwọn fíìmù ṣìnà ṣìnà ṣìnà ṣìnà kọ́ máa ṣó owó obìnrin ohun tó wù ú ṣe nìyẹn òun náà wá dé táwọn èèyàn ń celebrate kọ́nà ọba kó tún wá ṣe àwọn tó wáyé káwọn èèyàn máa celebrate nínú ìlú wọn dákẹ́ ẹlòmíì náà fẹ́ dá sí i tẹ bá gbọ́n táfà ní ìsọ ẹ̀rí pé sọkúsọ ni ọ̀daràn kan lórí Facebook nígbà tó ń tiẹ̀ máa sọ̀rọ̀ ó láwọn sọ̀hábà náà ṣe wọ́n ṣe protest wọ́n ní tí a wò ó ní ó lè má mọ lárúbáwẹ́ ọ̀ tó rẹ́ ní ẹ̀mí olùpẹ́ tó mọ kéwú ni ṣùgbọ́n àwọn òrùrí ẹ̀sìn tó dọ̀tí ló wà lórí ẹ̀ àdìsí yẹn sọ wípé àwọn fùkọ̀rọ̀ wọ́n lọ bá Nabi sallallahu alaihi wasallam wọ́n wá sọ pé záhàbà áhàlùtù sóòrò bìí ojú wọ́n nírè òjíjì ọlọ́run àwọn olówó wọ́n ti kó gbogbo ládàá lọ tán o yasumuna kamanatu wọ́n máa ń gbàwẹ̀ báwa náà ti ń gbàwẹ̀ wayusọlùúnà kamanusọlì báwa náà ṣe máa ń lá ń kírun ìyàwó náà ń kírun wayatasọdakúnà bí fudúlé amúwáàlìyìn àwọn tó wá ní owó tó fi ń ṣe sàárà àwọn olówó tá lè fi ṣe sàárà ó níṣẹ́ rí pé protest nìyẹn jọ̀mọ́ ṣe rí pé orí ti dàrú orí dàrú àbí ò dàrú so wọ́n kó di lọ we no go gree o we no go gree ta ló mọ orí yẹn nínú tv gbà yẹn <laughs> àwọn onísmẹ́ǹtì ìpolówó kan nígbà yẹn we no go gree o we no go gree so ṣé yẹn làwọn sọ ábà lọ sí àwọn ẹni ẹlẹ́ni wọ́n ń wá bó ti máa ṣe oríire àlùkìyàmọ̀ ẹ̀rí pé orí tí fáírọ̀sì bá ti wà ìwíkúwìí náà la máa wí kọ́lọ̀ kó ṣàánú wa àwọn onímọ̀ wọn a máa balẹ̀ ayé jẹ́ àmọ́rúnlọ́mù tọ̀rọ̀ fi ha àwọn èèyàn wọn á jẹ́ olùbílẹ̀ jẹ́ nígbà míì inú àwọn tí wọ́n máa ń ba ayé jẹ́ a ti sọ àwọn olùdájọ́ ìdájọ́ òdodo òsì ìdájọ́ òdodo òsì kí ni kò sí ẹ àwọn tí wọ́n lọ já Ìkòyí station nínú àwọn fọ́tò tá à rí tá àmọ́ bó ṣe jó tọ́ nígbà tó wọnú ṣe tó wọnú prison yard tí wọ́n lọ tú àwọn ẹlẹ́wọ̀n lẹ̀ nígbà táwọn sójà àti ọlọ́pàá máa padà reinforce tí wọ́n lọ ká wọn mọ́bẹ̀ tó wọ́n wá sí géèjì gbogbo àwọn tó lọ tú ẹlẹ́wọ̀n lẹ̀ àwọn sì wá nú prison yard wọ́n bá ní ọ̀dọ̀ balẹ̀ tẹ́lómi bá máa sọ ẹ̀ẹ́dì protestant ni àprotestant ah, làwọn yẹn ọ̀daràn làwọn yẹn kí ló yẹ kó jẹ́ jẹ́ ìdájọ́ òdodo fún ọjọ́ mọ́ peaceful prison àbí wọ́n sọ pé peaceful protest from peaceful protest to peaceful looting to peaceful prison àbí ìdájọ́ òdodo máa sọ wípé tí wọ́n bá ti ẹ̀fẹ́ fi wọ́n lẹ̀ gbogbo àwọn tí wọ́n sá lẹ́wọ̀n yẹn wọ́n gbọ́dọ̀ pòdúsì wọn inú ẹ̀wọ̀n bẹ́ẹ̀ làwọn ti máa máa wà bóyá wọn máa ké gbàjarì wọn máa ṣe fídíò wọn máa bẹ àwọn ẹlẹ́wọ̀n gbogbo owó ẹlẹ́wọ̀n tó kúrò ní kòyí prison jọ ọ máa padà bọ̀ wọn lápá fẹ́ ṣàánú yín ni àwa ti wà ń bí i báyìí àwa ti wà ń bí i báyìí torí tọlọ́hùn àwa máa bẹ̀ wọ́n tí wọ́n bá wá padà rí gbogbo wọn pé tí wọ́n bá pẹ́ tó bá pẹ́ yọkan tán èèyàn bá jọ hundred wọn until tí wọ́n á fi rí gbogbo àwọn tó jẹ́ ọ̀sá lọ tí ẹ̀mẹ́fà burú ni ó là ń sọ àwọn tó jẹ́ wèrè tí wọ́n lọ túlẹ̀ psychiatric hospital ṣẹ́rù kọ́gọ̀rọ̀ wọn máa padà sílé wọn ni wọn ní padà sílé wọn kọ́nà máa fi ẹ̀ṣọ́ wa mo rí fídíò kan jọ kan ní àwọn bíi Asia country yẹn ni ẹni yẹn lọ jẹ́jẹ́ ó wà lórí kẹ̀kẹ́ ó ń gun kẹ̀kẹ́ lọ ni bó ti wá ń gun kẹ̀kẹ́ lọ wèrè kọ́kàn kọjá ni ó kọ̀ gbé òkúta ó kọ̀ láàmọ́ lórí ni ó dẹ̀ lọ sí ẹ̀ ṣe ti mẹ́pọ̀ mọ́ ìjọba ni ẹni yẹn kú kò kú o ẹ̀yin náà wò kàn tí wèrè bá ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ yìí ta ni ò kí ń wò ẹni tó ń wò pé jẹ́ iṣọ́ ọkùnrin gan tí ò fẹ́ sá ṣe mẹ́pọ̀ gan aláàtì ni tá a ti bá ṣe ẹ̀bùn ni àbí kí ni kó yọ nké tó bá fẹ́ ara tó tó bá dẹ̀ ṣe kọ́kọ́ fún ìyànjẹ́ rẹ̀ kó free torí pé kò sí làákàyè ó free lọ́dọ̀ jọ ó tún free lọ́dọ̀ lọ ló fi jẹ́ pé tó bá rí wèrè ṣe kí ni ànábì ni kó fìrọ̀ nínú ẹlẹ́mọ̀jùdù fìrọ̀rọ̀ka nínú asad tó bá rí ẹni tí wèrè ń ṣe sá fún gẹ́gẹ́ bó ṣe máa sá fún lion má lọ dúró de wèrè o kò ní láìsẹ́ǹsì o ọmọ ìjọba ní o àwọn tó lọ sí prison ilẹ̀ ẹwọ yìí ó lè tó ọ̀daràn olùpààyàn tí wọ́n ti dá padà sínú rẹ̀ kọ́nà ọba kó ṣàánú wa àwọn tí wọ́n ń bàlújẹ́ tó jẹ́ kọ́nà ní tí ọlọ́run bá fẹ́ tí àsìkò àti parun olùkọ́ bá tó àwọn ọ̀daràn á ń bẹ̀ nínú wọn làwọn ọlọ́jà oríṣiríṣi nǹkan la fi ń bára wa lò lọ́jà àwọn association ọlọ́jà ẹgbẹ́ oníbàtà ẹgbẹ́ oníṣàánà ẹgbẹ́ onípéèlì ẹgbẹ́ aláṣọ ẹgbẹ́ aláta wọ́n á ti wá sọ pé tòmátò mẹ́ta hundred naira lẹ gbọ́dọ̀ ta o wọ́n wá máa rìn káàkiri títì tán bá rí ọmọ tó gbégbá sórí tó wá ṣe tòmátò tiẹ̀ ní mẹ́rin hundred naira wọ́n á gbagbá lórí ẹ̀ ọmọ tó ta mẹ́rin hundred naira ṣe bó pè é ni. ọ̀nà tó wá fi ń bàjẹ́ nìyẹn ọlọ́jà tó ń o tí wọ́n fi ń tajà tó ń tẹ irú ẹni náà kọ́ ẹni tó wọ nǹkan fáwọn èèyàn tó ti já skéèlì sẹ́yìn irú náà kọ́ gbogbo àwọn àbòsí ni ò jẹ́ lọ síwájú kò jẹ́ lọ wájú ìyẹn ló ń bí ìparun àwọn ẹjẹ́ àwọ̀ àwọn civil servant nínú àwọn tí ọlọ́run máa ń rán sí ìlú ni tí parun bá ń bọ̀ bá lu yẹn ló fi jẹ́ pé ṣe rí nàìjíríà gbọ́dọ̀ tètè tún ṣe because gbogbo nǹkan tí máa ń jẹ́ kí ìlú parun gbogbo ẹ̀ ló ti wà lára wa gbogbo ẹ̀ ló ti wà nù ìlú wa àánú ọlọ́run la ṣe rí gbà ọlọ́run bá ń ṣe sùúrù fún wa bóyá lè tún bá ẹ wo àwọn tó ń ṣiṣẹ́ oṣù tó ń ṣiṣẹ́ ìjọba ẹ wo bó ní kálukú ṣe ń bàjẹ́ tẹ bá lọ sí àwọn ọ́fíìsì tẹ́fẹ́ sáì dọ́kúmẹ́ǹtì ẹ wo wàhálà tí wọ́n máa fi yín ṣe béèyàn bá fẹ́ gba passport wọ́n á sọ fún yín pé direct wà wọ́n á sọ pé express wà bẹ́ẹ̀ fẹ́ gba international id card wọ́n á ní express wà ìwọ tó bá wà wò pé o fẹ́ gba normal pé ò gba express wọ́n á fi ojú ẹ̀ rí wọ́n á fi ojú ẹ̀ rí téèyàn bá fẹ́ gba international passport ń sè ọlọ́jọ́ kan wà ọlọ́jọ́ méjì wọ ọjọ́ mẹ́ta wa tó bá jẹ́ pé normal wọ́n ń gbà ní twenty five thousand wọ́n lè sọ pé pé express forty thousand ni wàá gbà lọ́jọ́ kẹta ìwọ wá sọ pé èmi eléyìí ló gbọ́dọ̀ jáde toró gbọ́dọ̀ kú òlé kò léyìí ó wá lọ bẹ̀ láàárọ̀ pé títí aago méjì ló gbọ́dọ̀ jáde wọ́n á ṣe fún ẹ̀ ṣùgbọ́n lè ní owó apọ̀ sí o eighty thousand lówó tiẹ̀ gbogbo àwọn tí wọ́n ti wá tò kalẹ̀ yẹn àwa pa ìwé tí wọ́n ti àbòsí là ń ṣe fáwọn ènìyàn à á pàwé tí wọ́n ti torí àwọn tí a fẹ́ tẹ́ lọ́rùn ṣùkọ́nà ọba àdìpẹ́ ọlákùsàánú ẹnì kọ̀ọ̀kan wa eléyìí tí àwọn nǹkan tọ́nà ọba sọ ọlọ́run ní tí ìlú bá ti wá rí báyìí á ìlú ìmà bàjẹ́ o wàkàm ahlakina mina al-quruni min ba'di Nuh ọlọ́run ní ká pa ìlú run kò kí ń ṣe nǹkan tuntun lọ́dọ̀ ọlọ́run àwọn tó ti parun pọ̀ ọ́ ọlọ́run ní mélòó mélòó àwọn tá a ti parun ní báàdì nọ́ọ̀sù lẹ́yìn ìgbà tí nọ́ọ̀sù tó ti lọ tán àìmọye ìlú ìlú ní ẹ̀kọ́ máa gbórúkọ ẹni kò sí lórí ilẹ̀ mọ́ kò ẹ̀dí ìsìnmọ́ ọlọ́run ti ní kí píparun kíparun kó dé bá wọn ìparun ti bá wọn ìlú míì tipẹ́tipẹ́ kọ́nà ọba àlékè ọlá kó má jẹ́ ká parun kọ́lọ̀ kó dúró ti ẹnì kọ̀ọ̀kan wa ṣe rí nàìjíríà di àwa yìí àwọn nǹkan tó jẹ́ wàhálà fún wa a gbọ́dọ̀ mójútó nínú ẹ̀ ní àwọn ìmọ̀ abú ebú ẹ rí ebú tá à ń sọ yìí aburú ẹ̀ pọ̀ tí ẹ bá rí news lórí online ẹ wo kọ́mẹ̀ntì àwọn èèyàn tí èèyàn kan tó wá jọba bá ń sọ̀rọ̀ ẹ lè rí kọ́mẹ̀ntì five hundred nínú kọ́mẹ̀ntì five hundred yẹn èébú máa jẹ́ bíi four hundred and ninety mẹ́ẹ̀. èébú èyí tó máa wá jẹ́ criticism tó jẹ́ kó wà constructive ó lè jẹ́ bí márùn ó lè jẹ́ márùn márùn tó kù ó lè máa kí ìyàn tiẹ̀ jọmọ́ àwọn attitude gbọ́dọ̀ sá fún béèyàn kan bá jẹ́ kí òun ṣe Yorùbá tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ò ní tà lójú Yorùbá ẹ wo bóòlù ṣe máa ń búra wa gbogbo kíní yóò lè jẹ́ ká lọ síwájú kò lè jẹ́ ká lọ wájú ọjọ́ tó bá ti jẹ́ pé tí ò bá ti ṣe tiwa yẹn èébú ni ẹ wo iye èpè tí pẹ́sidẹ̀ntì nàìjíríà máa ń gbà lójúmọ́ gbogbo àwọn nǹkan yìí tí ó bá jẹ́ pé nù wọ́n tó ń ṣépè fún pẹ́sidẹ̀ntì nàìjíríà tó bá jẹ́ pé o ti ní àwọn iṣẹ́ kan tó ṣe lọ́jọ́ yẹn tí àdúrà máa fi ń gbà tó wá ṣépè pé pírẹsidẹ́ǹtì ò dẹ̀ ṣe gbá kò ní ṣàwo tọ́lọ táwọn màláìka àmì tọ́lọ ń wá gbà tí nǹkan bá ṣe pírẹsidẹ́ǹtì ṣé kò ṣe wọ ni. torí pé pírẹsidẹ́ǹtì tí nǹkan ń ṣe rẹ́ẹ̀tì tó máa fi àfẹ́ẹ̀tì ẹ̀gbọ́n kò ní tó bó ṣe máa àfẹ́ẹ̀tì àwa ló fi jẹ́ pé àwọn ọ̀rọ̀ burúkú tá a máa ń sọ síra wa ó jẹ́ ìṣòro wa ní Nàìjíríà ani ní láti túnra wa ṣe ń bẹ̀ ká máa sọ̀rọ̀ dáadáa nípa ara wa bí èèyàn kan bá sọ̀rọ̀ lórí Facebook táwọn èèyàn bá fẹ́ kọ́mẹ́ǹtì wọn ò ní kọ́mẹ́ǹtì ní tọmọlúwàbí ẹlòmíì tẹ bá pàdé ẹ lójú báyìí tẹjọ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọlúwàbí la máa sọ tẹ bá wá bá pòsì ẹ pàdé lọ́nláìn ọ̀nláìn yẹn ó ti wá dàbí pé ńgbà téèyàn ti fi nǹkan bojú ó dàbí máàkì tá a bá ti wá fi bojú a máa wá sọ ojú títì nù kò sì yẹ kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí alọ́dì sallallahu alaihi wasallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ nípa ọ̀rọ̀ rere ọ̀rọ̀ rere qawlu ma'ruf wa maghfiratun khayrun min sadaqatin yatba'uha adha ọlọ́run ní ṣe rí ọ̀rọ̀ rere láàrin ara yín àti sọ́dà kọ̀ eléyìí tó jẹ́ pé téèyàn bá sọ tán àbí téèyàn bá ṣe tán a kì í fi aburú tẹ̀lé ọlọ́run ló lóore ju sọ́dákọ̀ tẹ́ ẹ ṣe tẹ́ fi aburú tẹ̀lé lọ ọ̀rọ̀ rere ṣe pàtàkì ọlọ́run ní wa kúlù kọ́ọ̀lá ṣẹ̀dídà ọlọ́run ni ẹ máa sọ̀rọ̀ dáadáa láàrin ara yín ilé ìjẹnu tó ń kó àdánwò bá wa jọ mọ́ tí a sì gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé a sá kú mẹ́ nínú àwọn nǹkan tó ń jẹ́ ṣòro wa òun náà ni àwọn ìròyìn aburú tá a sọ yìí ìròyìn téèyàn ò lè verify tó gbọ́ nǹkan kan tí wàá ti máa gbé káàkiri nígbà tí wọ́n kọ́kọ́ gbé ibì kan másámásá tí wọ́n ní oúnjẹ palliative ló wà bẹ́ẹ̀ táwọn yọ́n lọ ń já tó ń kó kò sẹ́ni tó máa rí tárò ní ta ṣùgbọ́n ṣe rí ó yẹ ká máa kẹ́kọ̀ọ́ gan lójoojúmọ́ nípa àwọn ọ̀ṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ pé ṣe rí kò sí bí ìròyìn ṣe lè jọ òdodo tó tó bá dé wá bá wa bó ṣe lè jọ òdodo tó ẹ jẹ́ ká tún wádìí nípa ẹ̀ ẹ jẹ́ ká wádìí nípa ẹ̀ nígbà tí wọ́n pòsì kìíní yẹn táwa náà rí ẹ̀rù ọlọ́run bà wá pé ah bíbí ṣe pa ọmọ nàìjíríà tó àwọn èèyàn dẹ̀ sọ oúnjẹ ìtọ́ ìyá máa fẹ́ tó street wa yìí á fẹ́ tó street wa yìí nígbà táwọn èèyàn wá verify ẹ̀ lọ́wọ́ sọ pé kò kí ń ṣe palliative may april kankan yẹn o pé palliative eléyìí ò ṣe ti jọba àwọn private companies NGO Dangote BUA àtàwọn company bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ni wọ́n ní palliative yẹn tó fẹ́ fún aráàlú wọ́n wá padà verify wọ́n wá rí i pé wọ́n kọ déètì tí kìíní yẹn gan débẹ̀ yẹn síbẹ̀ pé September ló débẹ̀ gọ́fúnà náà wá padà ń ṣàlàyé pé nígbà tí kìíní yẹn di àwọn á sọ sórí Twitter wọn pé nǹkan báyìí báyìí palliative báyìí báyìí ti wà nílẹ̀ àwọn device measure tí wọ́n máa fi pè é ẹ̀wọ̀n nǹkan tó padà ṣẹlẹ̀ jọ̀mọ́ wọ́n wá ní bó ṣe rí ọ̀gọ̀rọ̀ palliative tó lọ ń gbé káàkiri nìyẹn. Ah, gọ́dọ̀ ń parọ́ ni ah, tí gọ́dọ̀ bá sọ̀rọ̀ tí èèyàn kan tá àmọ́bi tó jámọ́ bá sọ̀rọ̀ jọ̀mọ́ èwo la máa gbà ló méjèèjì ṣé ti díje kí ló ń porúkọ ọ̀daràn yẹn wọ́n pè DJ kìíní kan báyìí obìnrin kan báyìí switch ṣèbó ló switch gbogbo wàhálà sí àwọn àgbẹ̀ ìsílẹ̀ tó ń gbé káàkiri wọ́n ti màsákà àwọn èèyàn gọ́ngọ́n wọ́n ti pààyàn báyìí wọ́n ti pààyàn báyìí wọ́n ti pààyàn báyìí àwọn òkú wá jíǹde àjíǹde wá pọ̀ rẹpẹtẹ òkú tán ló ti kú lẹ́kí a máa sọ̀rọ̀ nù yàrá ẹ̀ bóyá àwọn ẹni yẹn káwọn yọ lọ wù wọ́n dáadáa kó bá lọ jẹ́ pé wọ́n ló wáyé ni àbálùjọ̀ ló wọn ló ń sọ̀rọ̀ ṣùgbọ́n yóò pọ̀ síbù láìláì so ẹ wo àwọn èèyàn wọ́n ti ń gbérò yìí tí ò dáa gbogbo wọn sì ni ọlọ́run máa fi wọ́n nípa ẹ̀mí àwọn èèyàn tó ṣòfò dúkìá àwọn èèyàn tó ṣòfò ẹlòmíì tí ò bá kàn á ní àwọn tó ṣe yẹn dáa òótọ́ ṣe dáa ẹrù ẹlẹ́rù ìkan nínú àwọn ibi tí wọ́n lọ bọ̀ báyìí yẹn bóyá sì lọ rin ní àbí nǹkan kan ẹni tí ó wá jẹ́ bóyá mánéjà sọ̀ yẹn ni ọ̀rọ̀ ẹ ti kọjá kó sunkún ó ní sọ́wọ́ fẹ́ ni kíjọba ṣàṣàánú àwọn pé torí tí odó ti lọ́nu sọ̀ yìí sí táwọn bá estimate ẹ̀ ọ̀rọ̀ thirty to forty million naira ni ọ̀rọ̀ thirty to forty million naira àwọn èèyàn wá lọ ń gbé oríṣiríṣi ara wọn tó jẹ́ pé àwọn gas cooker olójú méjì yẹn làwọn lọ ń gbé ṣèjọba ló ní gas cooker ṣèjọba ló ní gas cooker jọmọ́ ṣe ti rí pé àwọn ìjọba yẹn wọ́n da jù wá lọ wọ́n da ju àwọn aráàlú lọ ṣẹ́mẹ́ póríṣiríṣi náà ló ti ń ṣẹlẹ̀ pé ọ̀gọ̀rọ̀ àwọn tó jẹ́ pé wọ́n hẹ́ẹ̀dì kìíníyà nígbà nígbà wọ́n padà ń ṣàkíyèsí kó dàbí pé ńgbà kan náà aláàjì oníkálukú wọ́n dún gbangbangbang pẹ̀lú iye fígọ̀ kan náà ẹ̀mẹ̀ pé tó bá jẹ́ tòótọ́ ni ẹ̀mẹ̀ pé nǹkan ń bẹ nǹkan dẹ̀ ti ń bọ̀ torí tíjọba bá rí kódà bíi tó pé wọ́n fáwọn kan lówó ni àwọn ò lọ fún wọn lówó tó bá jáwọn kan lọ́wọ́ àbí aburú ìkọ́nà bá wa tú wọn síta kọ́nà má jẹ́ káàkiri wọn bò kọ́nà má lẹ̀ jẹ́ kọ́ lọ láì jẹ̀yà ẹ̀ ìyẹn ni wíwẹ̀ òfin ní máa ṣẹlẹ̀ lájẹ́ kan fáwọn ẹlòmíì ẹ jẹ́ ká gbìyànjú nínú tí ń bọ́ nìyẹn nínú tó fa pọ́blẹ́mù wa òun náà ni àìmọ̀ kan àlìjáhádù nígbà tí èèyàn kan ń sọ sí ẹ̀ ó nínú àwọn tí wọ́n lọ ń kó nǹkan ní tàdúgbò àwọn ó lóun dẹ̀ rí mọ́ àzínú mọ́sálásí àwọn báyìí ní òun dẹ̀ bàjẹ́ ó nígbà tó lóun ó fojú pamọ́ nígbò wá rí kó bí àwọn ṣe mẹ́rin wá sálámọ̀ ó ní bó ṣe wà tó ń bá rí tó gbé máìkì mọ́sálásí tó fẹ́ pèrun òun lòun máa lé dànù ó yẹ gbé máìkì yẹlẹ̀ ó tọ́ sí ẹ̀yìn náà fẹ́ pèrun ẹ̀yìn ó lè yìí

àápọ̀ ma kó bára wa ni ọmọ sanwó nínú protest ìyàwó ẹ mélòó gbogbo orúmọ̀ tó ń gbé káàkiri à ah, wọ́n ti mọ́ ọmọ sí ẹ rí pé àwọn fake news yẹn ń bà wá jẹ́ gan-an tábà ẹ àlà ah, ó yẹ ká kẹ́kọ̀ọ́ gan-an ká lè máa kẹ́kọ̀ọ́ à Tinubu France rí pé fídíò yẹn ní agbára gan-an aṣáwó Tinubu ọ̀hún ṣẹ́rẹ̀ lọ́sí tó bá ti ẹ̀fẹ́ sọ pé àwọn olè olè àwọn èèyàn máa fẹ́ ṣe ojú ẹ̀ gangan báyìí nínú fídíò yẹn a rí kan bàbá tó wọṣọ wáyì tó wà wájú bọ́ì tó dá bú ebú tó ń bú ebú yẹn bàbá yẹn tún kámẹ́rà àwọn akọ́tẹ̀ òkè wọ́yá Tinubu gangan ló kámẹ́rà ṣùgbọ́n ọ̀dẹ́ arójú ẹ̀ dáadáa atúrí kan bí táwọn ọlọ́pàá ti dúró báyìí yẹn nígbà tó ń kọjá lọ ẹni yẹn já kọjú wọ bí black báyìí ọ̀dẹ́ arójú ẹ̀ nígbà bàbá oníbàbá dẹ̀ máa padà sọ̀rọ̀ ṣé wọ́n sọ wípé nínú nínú ìmọ̀ hadith wọ́n sọ wípé ẹni tó bá jẹ́ ẹni tí nǹkan ṣẹlẹ̀ mọ̀kọ́dàmún alàlùmọ́kọ̀dẹ̀ ẹni tí nǹkan ṣẹlẹ̀ tó sọ pé báyìí ló ṣe rí a máa gbọ́lá fọ́ọ̀rọ̀ ẹ̀ lórí ẹni tó sọ wípé ẹni tó rìpọ́ọ̀tù ń èèyàn fún àpẹẹrẹ ìyá wa náà ó sọ wípé ànábì sallallahu alayhi wa sallam ànábì sallallahu alayhi ibnu abbas òun rìpọ́tù hadith kan nígbà tánàbì sallallahu alayhi bí aṣọ ìṣirọ́ ẹ̀jẹ̀ fi hadith yẹn lẹ̀ kó wá dáadáa bó ṣe wá ibnu abbas rìpọ́tù kéèsì nínú hadith táwọn èèyàn máa ń sọ pé sọ̀hí buhari takora wọn nìyẹn hadith méjèèjì wà nínú sọ̀hí buhari. hadith kan sọ wípé ìyá wa náà. ó sọ̀rọ̀ pé ànábì sallallahu alaihi wasallam nígbà tó gbé aṣọ ó ṣe nǹkan kan sọ wípé nígbà tó wà nínú kò ṣe nǹkan yẹn mi fẹ́ mu wá bó ṣe ń wá nítorí pé mi wá sọ wípé ọ̀rọ̀ tala máa gbàjọ mọ́ ọ̀rọ̀ ni tó ti yé nísìnyí ókè ọ̀rọ̀ sọ wípé ànábì sallallahu alaihi wasallam ń fẹ́ ìyàwó amẹ́yìmú náà nígbà tó wà nínú aṣọ ìṣirọ́ ìyàwó amẹ́yìmú náà ní tàzàwájà ní Rasulullahi sallallahu alaihi wasallam wa huwa hallu ó nígbà tánàbì fẹ́ mi ànábì ti gbáṣọ ìṣirọ́ mú kalẹ̀ ṣe mẹ́ pé ìdájọ́ wípò pé èèyàn lọ ṣe hajj ló bá pàdé sísà ló wá fẹ́ ṣe kítíbà ṣó lè ṣe kítíbà pé àti sísà mo nífẹ̀ẹ́ yín o nígbà tó wà náà ṣẹ̀ṣìrọ̀ àwọn àfà wa ní ọ̀rọ̀ mímú náà yẹn la máa gbà wọlé torí pò ń gbọgbọ ló ṣẹlẹ̀ àbíbẹ̀kọ́ ni tó ń bà sí Tinubu bá jáde wá tó sọ wípé ah Lagos lòun wà kẹ́ẹ̀dígẹ́ẹ̀dì mi tí ọ̀rọ̀ àwọn ní fake news wá tẹ̀lé ni wọ́n tún ní ah wọ́n ti mú ọmọ ẹ̀ wọ́n fẹ́ pa ọmọ ẹ̀ wọ́n ní àtinúbú tí wá sọ̀rọ̀ báyìí ẹjọ́ ẹ má pa ọmọ mi báwọn oníròyìn ṣe gbé ní ọjọ́ mọ́ ọ̀gọ̀rọ̀ lè ròyìn ó yẹ kọ́ ti pa ni ẹ̀rí verify ọ̀rọ̀ kẹ̀tù gbé jáde àwọn adáwà alálẹ̀ so àwọn ọ̀rọ̀ ìyẹn agbọ́dọ̀ gbìyànjú àìmọ̀kan oko bá wa tó pọ̀ ẹlòmí ò mọ̀ dájú ẹ̀sìn gbogbo àwọn nǹkan yẹn lòmí ò tiẹ̀ mẹ́fẹ́ kò dáa kí wọ́n lọ jó borí ṣe fún ẹlòmí àlóhùn ọ̀nà pé kò dáa tí kò dáa ẹlòmí ò mọ̀ dájú ẹ̀sìn lórí ẹ̀ ẹlòmí ò tún wá mọ kí ni repercussion yẹn kò mọ̀ sí àlàáfíà táwọn rọra ní ládùúgbò yẹn béèyàn méjì kan bá jà sí wọn a máa take caution ìwúrà bá wò pé ah ò ní dé police station kó má lọ́wọ́ ó jẹ̀bi o ó jàre o tẹ bá gbọ́ ọ̀gbìn lọlé arúgbó lọ́fẹ̀ẹ́ pé wàá wá lọ police station òní náwó à kò ń ṣe lù wà yìí ńlá mọ̀rọ̀ ìmọ̀ràn kù àbí tá a ní ọlọ́run bá dé nígbà táwa lọ ọbẹ̀ ìjọ títà bẹ́ẹ̀ sanwó tí ẹ̀bẹ̀ pọ́ bú wa àbọ̀ bú wa ní àdúgbò ìmúlọ̀ wọ́n bú wa dáadáa ní o àtúwà padà sanwó náà àbílẹ̀ kan ni àtúpadà sanwó tòtẹ́ bá ń gbọ́ kò sọ fẹ́ local government oníkejì ló jẹ́ bẹ́ẹ̀ oníkálukú máa ń ṣọ́ra tó bá ti ń gbọ́ pé ọlọ́pàá ọlọ́pàá ó pọ̀ ní wa tó jẹ́ pé ó máa fi ń ṣe èèyàn bọ̀ ní torí mo ṣe wà ní ìgbé polisi jọ̀ ní láyé ó pọ̀ ní wa tó wà fi ń ṣe èèyàn rọ̀ èmi tí mo bá yín sọ̀rọ̀ mí tí mo bá yín sọ̀rọ̀ mí ìgbé polisi jọ̀ ní àyàfẹ́ kan ló ti àyàfẹ́ kan torí pé tí mo wá bẹ̀ gbogbo tó lè gbé mi débẹ̀ mi ní súnmọ́ mi ní súnmọ́ jọmọ́ ìwọ tó bá ti yẹ kó fẹ́ kọ́lọ́pàá mú ẹ tó bá ń drive wà á drive gently ṣùgbọ́n gbà tí ò bá sí ọlọ́pàá mọ́ à akẹ́ran gbogbo ọmọ tó máa ń gbàyàn lójú kéré ní bọ́sọ̀bù yẹn àwọn máa gbàyàn lójú tí ò ní wọ́ọ̀rì ẹ̀ mọ́ bí pickpocket ṣe tó ní èkó tẹ́lẹ̀ pickpocket kò sí bọ́sọ̀ náà ní òjì ṣe báwọn agbófinró kọ̀ọ̀kan ló gbé ó dínkù kí ọkọ̀ wá lọ gbé police station káwa náà máa sọ pé ó ti ẹ̀já bẹ́ẹ̀ ẹlòmíì sì ní ọ̀daràn ẹ̀kọ́ ti wà ní station yẹn ẹlòmíì òun náà ti lọ́rọ̀ kan fáìlì èyí wá police station ṣe ń sọ ti wá súnmọ́ ní fún gbogbo fáìlì yìí jẹ́lẹ̀ ẹgbẹ́jọ́ kú sáké ní báyìí ọ̀gọ̀rọ̀ station wa sì ní àní database tó yọrọ jù because tó bẹ́ta bá ní database tó yọrọ sí kò sí kéèsì kan tó yẹ kó wáyé kó má ti sínú database wọn ní gbogbo federal àwọn nǹkan kan wà lẹ́nu ní kéèyàn bá lọ sún òun ṣeré ni kéèyàn lọ dáná sun báǹkì kó sọ pé ẹ torí kó jẹ báǹkì lówó kan owó ara ọ̀yàn kan lọ dáná sun òun ṣeré bó o bá sun branch tó ti ní bíìlì dọ́kúmẹ̀ntì ẹ ti wà ní federal database ti wà kò dọ́kúmẹ̀ntì oúnjẹ tó yọ máa ń lọ dáná tó lè kan torí kò fẹ́ àbí tí ò bá fi dátà bẹ̀ gidi ṣùgbọ́n kù wá kù ìyẹn ló ti jẹ́ pé àìmọye ọ̀daràn ti fi ẹ̀ṣẹ̀ àìmọye tó fẹ́ gba ẹ̀tọ́ ẹ̀dí kan ti kò lè rí ìgbà mọ́ látara táwọn èèyàn ṣe ló fi jẹ́ pé gbogbo wa la máa jẹ ìyà kan tán ṣe yẹn ìyà tó ní kálukú máa wá jẹ lórí ẹ̀ àwọn náà ní kẹ́kẹ́ mi jẹ ìyà à eléyìí kúrò ní káàkiri àdúrà lé lórí àdúrà wa ni pé ìwọ náà ìyà tèmi ń bẹ̀ fún tòró kéré jù ìkọ̀kọ̀ tó dájú ó jọ fún wa máa ju ti tẹ́lẹ̀ lọ báwọn ọlọ́pàá akitiyan tó máa ń ṣe tẹ́lẹ̀ torí pé ọlọ́pàá yẹn náà tá a bá sọ pé wọ́n ṣe ojú òda èyí tó ń ṣe tó da náà pọ̀ o iṣẹ́ ọlọ́pàá ò sì jẹ́ kékeré jọ mọ́ ọ kéèyàn wà ní òòrùn látàárọ̀ dalẹ́ kò sì jẹ́ kó rí ibi àwọn ọlọ́pàá yẹn tí wọn náà bá ti rí wọn nínú tó kó bọ́lọ́pàá wa èpè tá a bá ń ṣe fún wọn ti pọ̀ jù tó bá rọ́nà pàǹtìtì máa ṣàdúrà fún ọ̀nà àmàbáwa fìṣú ẹ̀ṣẹ̀ ẹ̀ ọ̀nà àmàbáwa tí ó ti ẹ̀ tábà fi ń ṣàdúrà fún ọkọ̀ wọn máa rọ̀ tọkọ̀ wọn bá le tẹ́lómi bá fẹ́ fún ọlọ́pàá lówó báyìí á ti kọ́kọ́ ṣe àdúrà sí gbogbo ìṣòro ayé òun ẹ́ a ti kọ́kọ́ ṣe gbogbo èpè lálá èpè lálá kó tó fún ọlọ́pàá lówó jọmọ́ àwọn èpè yẹn wá ń jà wọ́n tépè bá ja ọlọ́pàá gbogbo wa la máa dé yẹ èpè ló ja ọlọ́pàá mi tó jẹ́ pé kọ̀ wá bọ́ sọ bó ti mu tí ojú ẹ wá rọ̀ lẹ́kọ̀ọ́ tí a yìnbọn pàpàpàpàpà tó bá yìnbọn tó gbé èèyàn mẹ́wàá ojú ẹ ò ní dídé bíi pé kó yin rẹ̀ níbọn àwọn tí wọn mọwọ́ tí wọn mẹsẹ̀ níbọn máa bà tó bá tiẹ̀ wá padà fìyà jẹ tí àwọn tó ti kú yẹn tí wọ́n fẹ́ padà wá mọ́ ni níbi gẹ́gẹ́ ẹ̀jẹ̀ ká gbìyànjú Epe kò rọkan tó wà nílẹ̀ yìí èpè tá à ń ṣe fáwọn olórí wa ló ja gbogbo wa tó o bá náwó kan sí wọn báyìí mẹ́rin tó kọ ara ẹni lọ sí àdúrà ní ká máa ṣe fún wọn ọ̀rọ̀ àwọn olórí wa ń pè àdúrà a ti ṣépè títí títí títí tí à èpè tá à ń ṣe yẹn ẹ̀mẹ́ pé àwọn tá àwọn olórí wọn bẹ́sù jẹun gidi owó arán ìsù sí wọn à ọjọ́ wọn gan lè tún gbé kí wá ló yẹ ká rán sí wọn náà lè tó bá ti ń ṣàkáwù láàárọ̀ máa rántí àwọn olórí nàìjíríà tó bá kí òun tó máa rántí àwọn olórí nàìjíríà president wa bá fún lálàáfíà torí pé tó bá ti lálàáfíà àlàáfíà yẹn máa ràn lọ́wọ́ gbogbo dọ́kúmẹ̀tì ló fẹ́ sáà ẹni tí màlẹ́ríà ti fẹ́ gbé dọ́kúmẹ̀tì síwájú ẹ̀ tó tó sáà ẹni tó fi bá ní màlẹ́ríà yẹn máa ń sùn gan àríbẹ̀kọ ó ti ká ilé ẹ bá orúkọ fún ló gbé yín kú lẹ̀ dọ́kúmẹ̀tì yẹn sì ó ní ti pẹ̀lẹ́ kọ́nọ́mì owó tó yẹ kọ́ rìlíìsì sí gbòòrò wọn ní rìlíìsì àyàfi tó bá sáì dọ́kúmẹ̀ntì rẹ̀ ẹni ti ṣépè fún màlúùyà tí ń da aláàbò ti sùn lọ tí ò gbogbo àwa náà la máa jẹ ìyá ẹ̀ lóbi jẹ́ sí ká gbìyànjú àìmọ̀kan wa ó ń kó bá wa a gbọ́dọ̀ gbìyànjú láti wá ìmọ̀ ká gbìyànjú lórí eléyìí nínú tó ń dààmú wa àlẹ́kìyáàdà ìjàmbá gbogbo ọmọ nàìjíríà ló máa ń jàmbá tá a bá ń fi àtúnṣe àyàfi kí gbogbo wa náà ká kúrò níbi ìjàmbá tábà wá wò ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ wa àìmọye ẹ̀mí ló ti sùn látàrí nínú àwọn fake news ìròyìn nàìjíríà ti wá rí pé tó bá gbọ́ròyìn tó bá sọ ní orí ìdìgbé ilẹ̀ ti ṣú tèmi náà ta kò lọ wò kó má jẹ́ pé àyílà ṣe ìlú ni nínú táàrí nínú online ni wípé níwòrò wọ́n sun ọlọ́pàá méjì a lè rí báyìí ẹ wà ìjẹun ọlọ́run èèwọ̀ ni o kò sí pé èèyàn lè jẹ àgbọ̀dọ̀ dáná fún èèyàn àgbọ̀dọ̀ dáná fún èèyàn jọ̀wọ́ ọlọ́run nìkan ni ó lágbára láti fìyà lọ́dún ẹ̀yìn àyàfi tàbá lè yàn kan tó jẹ́ pé owó èèyàn ṣètò báyìí dáná fún a ṣe àlèkísọ́ọ̀sì fún àlàáyìn lò lè làáyìn lò ó gbá ojú ẹ̀ ojú ẹ̀ bá yọ bọ́ wọ́n wọ́n ìtọ́wọ́ sí ẹ̀ náà lè dùn yọ dáadáa wọ́n wá ní bóyá a máa gbá ojú sí ẹ̀ náà ó gba alákọ̀ọ́kọ́ ojú yorùbá yọbọ́ à jẹ́mẹ̀ pé ẹ̀mẹ́ ló lòun gbá ojú yẹn ẹ̀ẹ̀kan ni ìgbájú yẹn pọ̀ ojú ẹ̀ yọbọ́ ni jẹ́mẹ̀ pé àlèkè náà sọ pé retaliation ni ó yẹ gbá ojú sí ẹ̀ náà lẹ́ẹ̀kan kó yọbọ́ wọ́n bá gbá ojú yẹn pọ̀ lẹ́ẹ̀kan ojú ò yọbọ́ a ní káùntì iye ìgbàmọ́ ohun tá a fẹ́ káùntì ni pé resort ìgbájú tó yọ ojú bọ́ tó bá jẹ́ pé gbọ́nfẹ̀ẹ́ ìlọ́sẹ̀ gbá tiẹ̀ lójú tó yọ bọ́ ló fi jẹ́ pé àkọ́dá oró kò dàbí kò dàbí àdágbẹ́ yìí irú àwọn tó sùn yọ yẹn tíjọba bá kú wọn kọ́ máa dáná sun àwọn náà káwọn náà mọ bó ṣe rí wọn lọ sun ọlọ́pàá méjì kódà mo rí ẹsẹ̀ wọn báyìí lọ́dún sun wọn nígbà táwọn olóyè máa padà ṣàlàyé wọ́n ní òṣùmọ́ fáwọn ènìyàn ọlọ́pàá ni wọ́n wọ́n láàrin tẹ̀tẹ̀ sí i kọ́nà máa tọ́ wa bí pé àwọn tó jẹ́ ọlọ́pàá wọ́n ti fẹ́ ṣàbúrú fún àwọn ìyá ẹ̀ṣẹ́ àwọn èèyàn tó wá ń bọ̀ bóyá wọn polo tó jọ tọlọ́pàá àbúwọ̀ bàtà tó jọ tọlọ́pàá lọ́ bá gbá wọn mú ìwọ̀n dáná sùn wọn ló fi jẹ́ pé ká ṣọ́ra kí ni wọ́n fẹ́ sọ fọ́nà wọn bá ẹni tó ti so ti pọ̀ ìdí ní òsì jáde ìdí ní òsì ògbé aburú ta ṣe yìí ó ti lídìí sí alẹ́ ìtọ́ ọ̀bù wà sẹ́rí kọ̀ àwọn èèyàn ti jalè rẹpẹtẹ ẹlòmí ò lè lé bá mọ́ ẹ wo ní shoprite tí wọ́n lọ́ọ́ gbọ̀n yẹn ní àjà wọ́n lọ́rọ̀ bílíọ̀nù ní o kò ń jẹ́ owó kékeré o tẹmọ̀ tàbátẹ̀ wà ara ọkọ̀ tó ní insurance tẹmọ̀ ìpáwọn gbèsè kan wà gan ẹ̀mí insurance company gan gbọ̀ torí páwọn insurance company tẹ rí yẹn wọ́n retí pé káwọn yẹn wá gbowó kẹ́kọ̀ọ́ máa kówó wá ní o lọ́ fi nílùú wa ìfẹ́ bá fẹ́ wá àwọn complain tó jù insurance complain àtàwọn pension complain torí ọkọ̀ máa ń gbowó wọlé ni wọ́n ń sanwó síta béèyàn bá insure ọkọ̀ kan tó bá débẹ̀ àwọn nǹkan tó máa kọ́kọ́ fojú ẹ̀rí tó bá ṣọ́ra tó mẹjọ rò dáadáa wọ́n á padà lo default débi pé wọ́n lè padà fún ẹlẹ́tọ̀ yẹn ṣùgbọ́n eléyìí tí ó máa lè comfort èèyàn ẹ àkílódé gbàdẹ́ iná gbọ́ kí tẹ́ ẹ̀ sí ṣọ́ọ̀bù àti ṣọ́ọ̀bù wọn wá kọ́ ni o kí ló dé tẹ́ẹ̀kọ́ ọlọ́pàá síbẹ̀ àwọn ọlọ́pàá ti sá lọ ṣùgbọ́n ẹ̀mí àwọn insurance company yẹn náà gbọ̀n torí gbèsè ńlá ni mélòó mélòó ẹni tí ní insurance company pàápàá jùlọ tó bá jẹ́ mùsùlùmí torí pọ́gọ́rọ̀ àwọn insurance company táwọn yọ ń ṣe yìí orí rìbá àti àbòsí náà gbélé ẹ tó jẹ́ mùsùlùmí a tún máa sá fún ẹ wo lọ́ọ̀ táwọn yọ ti kí ọjọ́ mọ́ kọ́nà kó ṣàforíjì fún wa o oríṣiríṣi aburú ló ti ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí tó bá ní kí mùsùlùmí wà bá wọn dá sí àwọn àfáà kan ti wà tó jẹ́ pé ẹrù ẹ̀ṣẹ̀ wọn wájú ọlọ́run ó ga gèlè mọ́ báyìí ọ̀yẹ́ lọ́jẹ́ protest kò sáburú ń bẹ̀ ọgọ́rọ́ wọn jáde o ọgọ́rọ́ wọn jáde mò ń sọ̀rọ̀ ọ̀daràn tó ń sọ pé àwọn sọ̀hábà náà ṣe protest àwọn tálíkà lọ bó lówó òun náà jáde àwọn ọmọ ẹ̀ o ah, àbò ní fifty reason wọ́n ní asia nìyẹn wà yóò tiẹ̀ sí nínú ní nàìjíríà àfẹ́ ẹlẹ́rìí fifty tó gbé protest òun náà sọ̀rọ̀ látijọ́ yìí nígbà tí mo máa rọra aríbóyá pòsì ẹ̀ kékeré kan pé wọ́n ń ṣe ọ̀rọ̀ pé kò jáde ẹ̀ mọ́ torí wọ́n ti rí reality show ìyẹn ti gbádùn pẹ̀lú ọkọ ẹ̀ ẹ̀ ọkọ ẹ̀ ọkọ òun kò ń fọwọ́ pọ̀ òun lórí ó mẹ́kọ́ wà ó tẹ pàd nígbà tó kú tí ń kú kíníkan kíníkan ọmọ ọlọ́mọ ọlọ́run máa bi gbogbo wọn léèrè ló fi jẹ́ pé tí Islam bá ní protest ò dáa béèyàn kan bá ní protest ì dáa bàbá tí ẹ̀kọ́ ti àyà kùránà àti sọ́nà ṣẹ̀mẹ̀ pé àwọn alùsọ́nà adilẹ́rì ànílẹ́kí masaka evidence to prove that protest is not acceptable in Islam torí kíni lima yàtàrọ́ tàbọ̀ àlẹ́ yìí torí àwọn result ti protest máa ń bí nínú protest ti máa ń bí ó máa ń sọ ìlú ní lawless society ìlú wáwá sí ìlú tí ó lófin tí ò níjọba ṣẹ́mẹ̀ pé ọlọ́run ló ṣàánú wa tí àwọn èèyàn bá rí Tinubu lọ́jọ́ yẹn ṣẹ́mẹ̀ kọ́ wọn ọ lè pa bàbá yẹn tí àwọn èèyàn bá mú ọba sọjọ́ lásìkò yẹn ṣẹ́mẹ̀ kọ́ lè pa táwọn èèyàn bá wá parú àwọn èèyàn yẹn ṣé ogun tó máa dálẹ̀ jẹ́ rògbò máa mọ́ wọn báyìí tí ọbẹ̀ èkó tí wọ́n bọ̀ bá di ilé ẹ̀tọ́ lé jáde ẹ̀ẹ̀mẹ́ kó oríṣiríṣi nǹkan ló máa bí já àwọn kan sọ pé bóyá ọmọ ló ti ẹ̀gbẹ́ ọ̀pá sáré àwọn kan ní bóyá ó ti kú mo wá rí fídíò kan lé ní mímọ̀ bóyá àwọn oní tíátà ni wọ́n ti ṣe tíátà o wọ́n dà ń ṣépè fún wọ́n lọ síbi àwọn òṣà mímọ̀ bóyá reality show ni o bóyá drama dẹ̀ ni wọ́n lọ síbẹ̀ àwọn rúlé àwòsí ni àti àmọ̀ bóyá ti rọ́pa wọ́n ṣá lọ ṣẹ́ ìpele ọmọ yẹn báyìí pé gbogbo àwọn tó wá bẹ̀ kí wọ́n kú kọ́bẹ̀ tí wọ́n wá pọ̀ rẹpẹtẹ ẹlòmí ni àkílò ah, òjà yìí ṣe ń sì ló yẹ kẹjẹ lọ bó òjà ni ẹni pé ó fè lákùn wà lè máa jàgùdú náà mi lú nílà ọ̀rọ̀ ànọ́bì Ibrahim tó sọ lánàá jẹ́rí kó padà ṣẹlẹ̀ sí wa sí ọyìn àti gbogbo àwọn ọlọ́run tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run ibo làwọn òrìṣà ìwà yọ̀ sí lẹ́kọ̀ọ́ ni àbí wọ́n ti sùn ni àbọ̀ náà lọ protest ni wọ́n ti jáde lé torí gbogbo èèyàn ló dá sí protest eléyìí àwọn òrìṣà náà ti lọ protest bóyá lẹ́kí lẹ́kí ni wọ́n wà gbà yẹn lẹ́kí làwọn òrìṣà wà gbà yẹn àwọn náà lọ protest nígbà tí wọ́n máa dé omi ti tẹ̀yìn gba ìgbélẹ́nu àríwá ẹ̀wọ̀ gbélẹ́nu tó ń bọ̀ wá dé lọ́wọ́ fẹ́ jà pátápátá báyìí àwọn òjá máa tó wọ́pọ̀ àṣẹ yẹn rí kódà tó bá ti jóná wọ́n á ní kí iná yẹn padà àbí wọ́n á ní kó padà kó jà yẹn kí ọ̀pá yẹn wá ìṣẹ̀lẹ̀ yẹn ó ti da àwọn ẹbí rúbọ lẹ́kọ̀ọ́ àwọn tó jẹ́ bọ́ọ̀wù kó yẹ káwọn jọba oníkálukú náà sì wò pé nínú àṣà ó yẹ kó bá rìn lọ ni kó má padà wá mọ́ gẹ́gẹ́ bí àṣà pé tó bá máa di ọjọ́ kẹjọ sọ́jọ́ yẹn wọ́n gbọ́dọ̀ announce ọba mi nígbà tó daràn kọ́ máa sọ̀rọ̀ nínú ọmọ èkó náà ni ìlú òyìnbó ló wà ibẹ̀ náà wọ́n ti máa ń lẹ́nu pátápátá ó ní wá dárúkọ pé ẹ̀yin fámìlì báyìí ẹ̀yin náà oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ ó dẹ̀ máa bí oríṣiríṣi nǹkan ní Lagos Island yẹn àwọn tó jẹ́ alágbára aláṣẹ ló jẹ́ pé tó bá sọ pé ó yẹ kó mẹ́yẹ táwọn yóò máa kú omi ẹ̀tẹ̀lẹ́ afẹ́ di yóò fẹ́ kú ẹ̀rí ẹlòmíì máa wò pé bí ìṣẹ̀lẹ̀ ti ṣe ṣẹlẹ̀ gbogbo agbára ti kúrò lọ́wọ́ Tinubu kíní kan ẹ̀ tọ́ra yìí tí ẹ̀rọ pa ẹgbà lè máa lọ nìyẹn empire téèyàn build fún fifty years tẹ̀wá wò pé kókọ̀ wo láàrin fifty minutes àwọn nǹkan ìrùn rọrùn ló fi jẹ́ pé ẹ jẹ́ ká ṣe sùúrù pẹ̀lú àwọn alágbára o tó bá sọ pé alágbára ẹ tọ́nà ń fún lágbára tó bá lòun ní gbà fún à wàá gbà fún tipátipá ọlọ́run má fìyà jẹ wá ọlọ́run má fìyà jẹ wá o ẹ tó bá ju ni lọ́lẹ̀ ju ni lọ àwọn tẹ́ ẹ rí yẹn wọ́n gbọ́n jù wá lọ gan ni o tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ báwọn ti mọ ibi tó fẹ́ láǹdì sí làákàyè tọ́nà fún wọn kọ́nà jẹ́ kí wọ́n lè fi darí wa dáadáa kọ́nà kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká mójútó déédéé ẹ jẹ́ ká mójútó payọ̀ náà ẹ jẹ́ ká mójútó ìmá ṣe ìṣirò ẹ̀mí ara wa tí ìwọ náà bá jẹ́ pírẹ́sídẹ́ǹtì ìwọ náà jẹ́ gọ́fúnà ìwọ náà jẹ́ kánsẹ́lọ̀ ìwọ náà jẹ́ mánéjà ìwọ náà jẹ́ mọ́ọ̀mù ìwọ náà jẹ́ ọkọ nulé ìwọ náà wo rẹ̀ dáadáa ìwọ ìyàwó náà nulé àmì ìrátù níwọ náà o kò ní jẹ́ àmì ìrá bíi tọ̀daràn yẹn ni o àmì ìrá nulé nìwọ jẹ́ fámílì ọkọ dúkìá ọkọ inú ilé ọkọ kí wọn náà ṣe dáadáa má jẹ obìnrin torí pé ṣe rí gbogbo nǹkan tí àwọn ọmọ yẹn ń ṣe ẹlòmíì ti sọ di hero àwọn obìnrin ò dẹ̀ ń pẹ́ gbẹ̀tàn jẹ obìnrin wọn ń pẹ́ gba ẹ̀tàn jẹ tóbìnrin kan bá ti ń ṣe nǹkan kan báyìí tó ń dàbí kó ń di tà ọ̀gọ̀rọ̀ obìnrin ẹwo tó bá fẹ́ gbàjáàbù lórí ẹlòmíì arábìnrin kan náà àwọn ọ̀daràn ní Saudi lọ́dún yẹn lọ́hùn ó lóun fẹ́ fi clear ara òun kó wọn wọ ìjáàbù mọ́ ló bá bọ́ sí orí àwọn tv station lágbàáyé káàkiri ó ti sọ pé ọjọ́ báyìí báyìí wà á yọ ìṣàrọ̀ náà sí dúhà gẹ́gẹ́ bí fìrà òun ṣe kéde pé ó yá ẹ̀yin èèyàn lásìkò dúhà gbàgede báyìí báyìí pàdé mi ń bẹ̀ ló bá lọ sínú hall yẹn gbogbo àwọn tv station ńláńlá wọ́n ń gbé bó ṣe announce nìyẹn pé látẹ̀lé òun ti free kúrò níbi slavery tóun fi bójú yìí ó wá sí tójú e. ó sì ti gbogbo ara ó wá ku ìhòòhò ọmọlúàbí toróbìnrin tó kọ̀ wọ́ sí ní àti àgọ̀rọ̀ iná máa ń wọ̀ káàkiri ẹ̀ ló wà ọlọ́run ló mọyì obìnrin lẹ́sẹ̀kẹsẹ̀ nínú ilé oníkálukú náà dẹ̀ ń bọ́ obìnrin wọ́n máa ń wà ah yusufu yusufu yusufu yusufu níwájú ọlọ́run ọ̀daràn wájú ọlọ́run àwọn èèyàn tó ń bojú islam jẹ ẹ wò pé bó lọkọ àwọn eléyìí ṣe ń gbádùn wọn irú wọn ti ní ọ̀hún padà ń lè gbélé ọkọ torí pé ṣe rí obìnrin tí ọ̀hún bá ti dúró láyè tọ́nà ní ọ dúró sí àdánwò ló máa ń jẹ́ tóbìnrin bá ti di fóun náà ara ìbùgbà yìí à àti gbọ́dọ̀ sọkọ lẹ́nu máa di wàhálà ní o obìnrin bíi Khadija ò pọ̀ o tóbìnrin bá ní owó lọ́wọ́ èyí tí ò ní gùn nu wọn kékeré báyìí ní o tó wọ́n bá ti dé báyìí àbú ògbádùn ní ilé mọ́ á ti di pé yín dání fún wa lówó wá jẹ́ gbogbo ilé máa ń jẹ́ kí parun ní jọ̀mọ́ obìnrin mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ tá a ńlẹ̀ muhammad ó ní ahada ó ní tó bá jẹ́ pé mo fẹ́ pa ẹlòmíì èèyàn láṣẹ èèyàn kan láṣẹ pé kó forí kanlẹ̀ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run la amọ́tò mọ́ra àǹtàṣùdà àdìbáàlìhà mi bá ní kóbìnrin máa tẹríba kó máa sùjúdù fọ́kọ ẹ̀ ṣùgbọ́n kò tọ́ obìnrin ó gbọ́dọ̀ tẹríba fọ́kọ ó gbọ́dọ̀ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu obìnrin míì ọkọ ẹ̀ lè máa sọ fún wa ah, má lọ bá wọn já ṣọ́ọ̀bù má lọ bá wọn já ṣọ́ọ̀bù babalágbájẹ́ fi mílẹ̀ jáde ẹfowó jẹ́lẹ̀ láti jẹta ni ẹjẹ́ kìíní o ni ó ti bá rẹ̀ lẹ́yìn òdì báyìí ojú ẹ̀ ti wálẹ̀ wàhákọ̀ àlẹ́yìn halikọ́ọ̀lù ojú wọn ti wálẹ̀ báyìí kọ́nà kó ṣe àmì wa kó tún wá ṣe nàìjíríà wa wa ti ka bàjẹ́ bíbá àfáà ṣé kí wá lè bí bẹ́ẹ̀ ṣe sí à ó lè ṣe mẹ́wàá èyàn ẹyọ kan bá gbà mí ó máa ń jẹ́ sábàbí dáadáa ẹ ìtàn àwọn àtàbùlù ọmọ kékeré tó dúró déédé ọlọ́run dẹ̀ fi fi gbogbo òlú mọ̀nà ti rántí ìtàn yẹn ọmọ kékeré tó gbọ́ náà gbogbo òlú mọ̀nà kọ́lọ́ wá mọ̀nà kọ́lọ́ ṣàánú wa ṣe gbogbo tá à ń fẹ́ dáadáa kọ́nà kó ṣe fún wa èyí tá à fẹ́ láburú kọ́nà ọba kó lè jùlọ sí wa rọ́bàdàn láti fi kùlùbà nàbà rẹ̀ ìlà àrísẹ́nà wahab lana min ladunka rahmatan innaka antal wahhab اللهم اعز الاسلام والمسلمين ودنا الشرك والمشركين ودمر اعداء الدين náà tabarí ẹni tí ó níbèrè sí àlá ìbéèrè kan tí méjì tí سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت نعم بسم الله وعليكم السلام Aisha, wọ́n ń pè ní bọ́ẹ̀ ogun kámẹ́rù kámẹ́rù nítorí láàrin àwọn Aisha. Ṣé náà náà ni? Àwọn afẹ́ mo fẹ́ ti bá a náà rí ìtẹ̀kùn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lásìkò ìyàwó Aisha radiyallahu anha indal ikhtilafu ni wa fi zamani alfitna tí ẹlòmíì máa fẹ́ fi justify post protest pé ìyàwó Aisha ó ṣe khuruj ala al ó rí vote against ẹni tó jó lórí ìyàwó àìṣà radiyallahu anha obìnrin ni ànábì sọ̀rọ̀ sọ́nà ni la yuflihu qawm wallaw imra'a ànábì ní gbogbo ìjọ tó bá fi obìnrin ṣo lórí wọn wọn ò ní láṣeyọrí torí pé kí ni ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri ẹ wo tó ń ṣẹlẹ̀ nígbàtí former president wa ìyàwó ẹ̀ patient Jonathan nígbà tó wà address àwọn èèyàn nípa ọ̀rọ̀ Boko Haram tí ẹmẹ̀ pé màmá yìí sunkún ni this blood that you are sharing in Nigeria the blood go ask you ó sun ẹkún gidi ṣé olórí gbọ́dọ̀ máa sunkún bẹ́ẹ̀ tí olórí bá ti ń sunkún ẹwẹ́ ikú àárín ni èyàn wá mẹ́kó lórí àwọn pírẹsidẹ́ǹtì ni káà ìlú ti bàjẹ́ ìlú ti bàjẹ́ olórí wá jáde wá ń ṣojo ó wá ń gbọ̀n báyìí kó sọ̀rọ̀ kó sọ̀rọ̀ ó náà ti wá sáré fò jáde ẹ̀dẹ̀ rí ń gbò máa sọ̀rọ̀ sọ̀rọ̀ akọni ó jẹ́ kó yé wo jẹ́ kí àgbọ́yé gan yé wa ó dẹ̀ tún rọra gbé fáwọn international community kẹ tó gbé news ẹ̀ máa verify ẹ̀ ìyẹn ló bí apology ta ní àwọn BBC tender pé kíjọba nàìjíríà má bínú lórí news massacre táwọn gbé táwọn verify ẹ̀ ohun tó jó lórí nìyẹn tó bá jẹ́ pé olórí ìlú wa president yẹn ó tó ti ń yàgbẹ́ sára ah ìlú ti dàrú o ìlú ti dàrú o ah àdánwò ńlá ni ìyàwó àyíṣà ìjóbìnrin ṣe ó ṣe ìyàwó àyíṣà òun náà ń béèrè fẹ́ tọ́ ni wàhálà ti ṣẹlẹ̀ àwọn mùsùlùmí ti pín sóríṣiríṣi àwọn tó tẹ̀lé ìyàwó àyíṣà wọ́n fi ọ̀wọ́ pé ìyàwó ló jẹ́ àfa àwa ló jẹ́ wọ́n respect the decision ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn sọ̀hábà ni wọ́n padà fi rinlẹ̀ ìyàwó Aisha náà dẹ̀ padà regret lórí ìṣe yẹn póun ṣe àṣìṣe ni so ṣé ohun tí ẹni tó ṣe gan bá wá regret póun ṣe páṣìṣe ni ṣe ẹ̀rí wá ni nínú ẹ̀sìn kódà kẹ́ni yẹn má regret póun ṣe àwọn sọ̀hábà mi wá padà jẹ́ ó yé pé ohun tó ṣe yìí ò dáa tí ó ti yé èèyàn wá lòyìn àfi ẹ̀rí ẹ̀rí fáwọn tó ń lo àwọn aláìmọ̀kan àti onífẹ̀ẹ́nu ni onífẹ̀ẹ́nu sì ni gbogbo nǹkan ló máa fi ṣe rí gbogbo nǹkan ló máa fi ṣe kí so kọ́ lọ́wọ́ bá kó ṣàánú wa náà ala nabiyina muhammadu wa ala alihi wa